flip through many things at the same while you are trying to read a news story and a lot is coming in telling you your best friend is, is doing a live instagram stuff you check for a second to see what's going on another alert comes to say there's a notification on facebook about so so so you get distracted and you share so they're relying on so i i, I keep telling people take a minute you may look like but before you share, ask yourself is it possible this may not be true? Hmm. Hmm. Hmm. Uh, and we'll share some of the ways it will happen in this training, and hopefully, your people will then share with your listeners how to. Simple tools, even available online on your phone. Uh, reverse image tools where you can even put a photo in there and it will show you the first time this photo was used hmm the first time it was ever used on social media. Because that's one common way they do. They take an old photo that of something of five years ago and bring it back with another title and another story. Brilliant conversation we're having this morning. I, I, uh, you know, I, I, just want to find a take on this mm. uh, because that is growing debate. How do we tackle this uh, without infringing on you know people's freedom to express themselves? And uh, the idea that um, misinformation and disinformation uh, can be tackled without still undermining the benefits of social media, you know, such as free speech. And uh, how do you think governments, citizens, media cannot work together and solve this problem finally? What Jennifer has said, media literacy. And uh, it's uh, it's interesting that is the U.S. consulate that is uh, uh, you know um, helping to spread this mm. media literacy in Scandinavian countries, for instance, media literacy is a part of secondary school, high school curriculum. So children grow up knowing how to check media. How to, they don't just share things the way we share. So they're able to know. So we need to bring this curriculum, we need to bring media literacy into, at mm. the minimum level, senior secondary schools. So that from there, young people grow knowing how to consume media, knowing that it's not everything, every video you see, or every photo you see, or every story you read that is true, and knowing how to actually fact check it. Okay? So that is important. Media literacy. We will do our own bits of going around and training and training and letting people know. But it's also on the government level, they need to make this a part of the curriculum for schools. Wow, what a morning. Uh, I must really thank you, um, Jennifer Foltz, uh, uh, Ike, thank you, Okiri. Um, I know it's a very tough one, especially when a system where the media, uh, you get rewards, um, be able to push out very vast information and content delivered at a very rapid pace, and that's where the problem is. Mm -hmm. And I also know debunking a lie if it's not handled professionally, can be very, very, very, very difficult. Uh, thank you so much for joining us this wonderful morning. And I can assure you, on behalf of the chairman, who is also here live, mm -hmm. Dr. Yinka Yufele MON, it's game on. Consider us <laughs> your partner. The only thing you didn't tell us, mm. I hope some dollars will follow this. <laughs> Thanks so much for listening. Aja Abale with uh, uh Bolade Salami and uh, Bayo

àwọn ẹbí mi yìí ṣá wọn ti wá gbádùn kí wọ́n máa yà mí lẹ́nu lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. kúnlé bàtẹ́ ń kọ́. mo ti kun ní polish máa mi. àǹjọ́lá aṣọ ti fa bọ́. mo ti fa gbogbo ẹ̀ máa mi. ọkọ mi pàápàá àti yọkẹ́lẹ́ lọ múra fún àwọn ọmọ kí n tó jí. ó yá. Ah! bẹ́ẹ̀ni ẹ̀yin màmá a wà fún yín a wà láti fún yín ní gbogbo àtìlẹ́yìn àti dídára ìwọ̀nba ọ̀rá tí ọkàn nílò torí wípé wíwà lálàáfíà yín ni ìdùnnú wa. màámi mo ti bá yín pọn mílìkì three crowns ife kan. ó ṣí ọmọ mi. three crowns milk healthy moms happy families. ìbàdàn kí ni so fresh fm nìbàdàn làwà ẹkún ojúbọ ajábalẹ̀ tó ti dòde o lórí fẹsẹ̀fẹ̀ tó kílẹ̀ falafala. bíṣẹ́ bá ti yá iṣẹ́ ti yá náà nù adébíyẹyìn má sí wọn ní àgbàlagbà ọ̀lẹ ni onítọ̀hún àwọn èèyàn tó máa fẹ́ sí èméjì pé fífitì ah, lẹ́mọ̀ ń gbọ́ ṣé ah. ajá balẹ̀ ọ̀ wá àbí òní wá ni yóò wá o nǹkan wọnú nǹkan ni mi gbọ́. nǹkan wọnú nǹkan nǹkan wọnú nǹkan alẹ́ tí wàá yọ nǹkan yẹn kúrò ní nǹkan tiwa. ara nǹkan tí ó ṣe é láǹfààní òun náà ni ti ẹ gbọ́ kó tó di pàwọ́ abẹ́rẹ́ ètò yìí ẹ rí i pé ẹnìkan tó láti iléeṣẹ́ alukoro fún olùléṣẹ́ amẹ́ríkà tó wà ní ilẹ̀ nàìjíríà lẹ́kọ̀ọ́ lọ́hùn ní Jennifer Falls ló wá láti bá wa ní àlejò àlejò kí sì ló ń tọ́ abá náà ni pé báwo la ṣe lè palẹ̀ àwọn ìròyìn bú mọ́lẹ̀ ìròyìn òfegè ìròyìn tó lè dá yérú ìròyìn tó lè dá ogun sílẹ̀ wọ́n ní báwo la ṣe lè palẹ̀ rẹ̀ mọ́ láwùjọ wa lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ní ìdánilẹ́kọ̀ọ́ wà lóríṣiríṣi àtọ́pọ̀lọpọ̀ kan ilẹ̀ ti gbọ́ láti ẹnu àlejò wa lórí ètò yìí àwa ti wá dénú hmm. ìdí mẹ́nu ìwé lónìí we hope pé kò sí disinformation bẹ́ẹ̀ o. <laughs> malinformation. kò sí malinformation bẹ́ẹ̀ o kò sí fake bẹ́ẹ̀ o. ẹyin lára ibi tó ti sọ̀rọ̀ tí wọ́n kọ́ ni àwa ọ̀ka o. lára kò mú òkun tí wọ́n fi yá hmm. ẹyin ọ̀rọ̀ kan ó dàbí ọfà bíi bí ìgbà tí ọfà bá ba àwùjọ wọn ní àtijọ́ ogun àgbáyé alákọ̀ọ́kọ́ àṣẹ́gun hmm. ẹ̀. bẹ́ẹ̀ni àtẹ̀síwájú àtúnjagun àgbáyé ẹlẹ́ẹ̀kejì àtúngbàgbé hmm. ẹ̀ ajá mi lórí ẹ̀ àtúntẹ̀síwájú mọ́ gbọ́ mọ́ gbọ́ pé gbogbo àgbáyé ẹlẹ́ẹ̀kẹta tí ó bá wáyé àfàìmọ̀ kọ́ mọ̀ fake news ni. yóò mhm. fẹ́ dálẹ̀ kọ́mọ̀bà wa tún dá wàhálà ẹ̀yìn ò lẹ̀ sí àgbáyé nígbésẹ̀ tí wọ́n gbé ẹgbẹ́ ah Ah, ah, àwọn èyí sùn. wọn àwọn máa ronú lárò lẹ́nu. wọ́n ronú lárò lẹ́nu pé kó tó di pé yóò dogun dọdẹ. kí sòbíà ó tó dé. Eh, eh, ni wọ́n fi bẹ̀rẹ̀ sí rìn káàkiri wọ́n ní iléeṣẹ́ rédíò bíi mẹ́tàdínlógún lórílẹ̀‐èdè nàìjíríà ní àwọn fún ní àyè láti fún ọ ní ìdánilẹ́kọ̀ọ́. wọ́n á ní ìwádìí alágbára táwọn ṣe káàkiri gbogbo nàìjíríà. wọ́n ní wàá sáà tún béèrè lọ́dọ̀ àwọn aládàáni kan ẹ pẹ́ pẹ́ ewo ló lọ láńtẹ́nà àánú àwọn kìíní yìí o. wọ́n lọ ní àkọ́kọ́. àkọ́kọ́ bẹ́ẹ̀ kẹ́ ẹ tó mú kankan ẹ sá mọ̀ fresh náà ẹ gbọ́ tá a pàtẹ́wọ́ nígbà tí wọ́n sọ̀rọ̀ lọ ètò bí ta ètò inú àbíjù ní jẹ́ kí bàbá sọ fọ́mọ pé èmi ẹsẹ̀gbẹ́ rẹ̀ kì í sẹ̀gbẹ́ ẹ̀yà tó bí fún ṣé àìsí bọ́mọ ọ̀bá sì ní ìjálárì fín ẹni ọba tú ẹni lópo àìpé ń bú ọ̀dá o ẹni ọba tó yẹ ní sún lópo àìpé ń bú ọ̀dá o dáàdì ni o bá a pè dádì kọ́mọ̀dé inú ẹ̀. Mm-hmm. ṣáàtì ẹ̀ dádì. dádì ẹ̀ náà ni. ẹ ṣe ẹ̀kọ́ àwa náà wà á dá ṣe mm. nǹkan méjì ní nbẹ lẹ́yìn wa tó jẹ́ ògbóǹtagì ọlọ́run akọ́dá ayé tó dáyé àtọ̀run ó lágbára wa o àtẹ̀yìn olólùfẹ́ bàbá ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wa ẹ̀ là ẹ̀ fẹ́ gbọ́ wa mm-hmm. ẹ̀yin ẹ̀yin ni àárín tá a fi ń fagbá o. méjì ni ìkẹta náà ni àlàáfíà àtọ́lọ́run ọba fún wa kò ní di fíafíà ló jẹ́ káwọn ọmọ ta pọ́npọ́n tá a fi ń ní hò lójoojúmọ́. we hope say àwọn ìròyìn tí ó jáde la. àti sọ lẹ́ẹ̀kan. we we hope say. pé kò sí disinformation bẹ́ẹ̀ o. Ah, lára ìròyìn tó jáde láàárọ̀ yìí eh. èyí tó jẹ́ gbajúgbajà ah, ah. Abba Kyari ni mm-hmm. eh, lẹ́yìn ipò ti gba gbogbo orí ayélujára hmm. táwọn èèyàn ti gbọ́ àwọn kan tó fi ṣètò. Mm <laughs> èwo làwọn so o mọ ti ṣe ọ èwo ni àwọn kan tún fi ṣètò. ìwọ wúti kọ̀bọ̀ bá wí àwọn kan tún fi abba kyari wọ́n fi ṣe ètò àtàwọn ọlọ́pàá mẹ́ta wọ́n ní rìwáyà tá a gbé kẹ̀kẹ́ fún pé kọ́ba ni tún kẹ̀kẹ́ ṣe ó tún ba kẹ̀kẹ́ jẹ́ ẹni tó wọ́n ti ṣí abíyá bákíárì wò ọkàn gbérín ọjà fìkan fún ìwà tí ò dáa tó lórí kíni wọ́n ní àwọn egbòogi olóró táwọn èèyàn ń gbé tá a ní ká gbógun tì ó ń gangan ń tẹ́rí sí i abẹ́ ẹ̀ ni ẹ̀ gbọ́ yìí. wọ́n pé ọlọ́gbà lọ́wọ́ wọn pé ìjọba gbẹ́sẹ̀ lé ìjọba gbẹ́sẹ̀ lókun yìí pé ó wà lọ́dún. kékeré tí bá wọn lọ mọ́ gbọ́ ìgbà tá a wà ní sùkúù tí a bá sọ pé you must not eat in the classroom wọ́n á sọ pé yes gẹ́gẹ́ bí class monitor ọwà gba bisikíìtì ti yẹ ọwà gba ọ sọ pé wọ́n ní ká sísẹ̀ lọ yín ẹ̀kúlé ní mọ́nítọ̀ ti lọ jẹ́ kékeré ti bá yín lọ kékeré ti bá wọn lọ <laughs> ah. allegedly ni anyway yes eh, he still mm-hmm. a suspect bẹ́ẹ̀ni english. gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ eh, ṣèyí mákindé ó ti buwọ́lù ó sì kéde pé olóyè àgbáoyè lẹ́kàn balógun olólùbàdàn kan báyìí nílẹ̀ ìbàdàn kí gbogbo ètò kọ́bẹ̀rẹ̀ ní pẹ̀rẹ̀ olókùn báyìí. alhamdulilayi hallelujah Ògúnyè àdúpẹ́ gbogbo ìwé ìròyìn ló gbé ní rẹpẹtẹ gẹ́gẹ́ bó ṣe kọ́ yes ìròyìn tí ó gbajúgbajà náà ni ti Abba Kyari káàkiri àwọn ìwé ìròyìn ni wọ́n kọ sí àmọ́ ká tẹ̀síwájú nínú àwọn ìròyìn míì lábẹ́ àkòrí láti rí ASUU ti sọ pé à ń lọ fún ìyanṣẹ́lódì àmìlẹ̀tì tí olóṣù kan tí a jẹ́ kí wọ́n dààmú ọ̀rọ̀ wà kúrò ní wàá ti máa gbọ́ wàá ti máa gbọ́ a fẹ́ jẹ́ kí wọ́n gbọ́ báyìí ní ìsìn ló fa ìyanṣẹ́lódì asu ló sọ wàá ti máa gbọ́ òsì ń bẹ́ẹ̀ a gbọ́dọ̀ ti gbọ́ ni all right asu tó ń kìlọ̀ wípé àwọn ìyanṣẹ́lódì tí yóò sì lágbára àwọn tó jẹ́ akẹ́kọ̀ọ́ ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ wọ́n fẹ́ gbé eégún àlùtà jáde hmm. eégún àlùtà bọ́ta báyìí hmm. láti fi ẹ̀hónú hàn wípé àwọn ọ̀gbà torí pé orí ìta wọn ní kínní ni ó dálé o kódà wọ́n ti kọ́kọ́ fi ewé ọmọ wọ́n ti mọ ìjọba àpapọ̀ létí wọ́n ní federal secretariat wọ́n ti kọ́kọ́ lọ rè kó àwọn àpòláàgì wọ́n lọ fi di ojú ọ̀nà pé ẹnìkan kan ò ní wọlé ẹnìkan kan ò sì ní jáde sampo ni wọ́n fúnjọba ọ̀hún. Hmm. ajá balẹ̀ ìròyìn àwọn àkórí ibẹ̀ là ń yọ fókífókí sí etígbọ̀ tí kò tó di pa lọ sí gbàgede ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀kan tún rèé o Arẹ́gbẹ́ṣọlá wọ́n ní ó ti pàrokò ká mọ́ pàdé mọ́ lágbo òṣèlú sí Oyètọ́lá Oyètọ́lá lọ́tẹ̀sẹ̀ bọ́ bàtà tí Arẹ́gbẹ́ṣọlá bọ́ọ̀lẹ̀ ńgbà àwọn ìyún ṣe gómìnà tán àmọ́ wọ́n ní bọ́rọ̀ ṣe ń lọ lásìkò ó dà ń pa Arẹ́gbẹ́ṣọlá ti fawọ́ ẹlòmíì òkè láti dupò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun ìròyìn yẹn pé okay now okay now. ọ̀rà lórí pété ni yóò jẹ́ alága fún àpapọ̀ ẹgbẹ́ òṣèlú APC lórílẹ̀‐èdè Nàìjíríà ó dàbí ẹni pé àárín àwọn èèyàn mẹ́ta ńlọ́wọ́ àbáyé Almakura Adamu àti Musa bí wọ́n ṣe kọ́ sínú ìwé ìròyìn ti Daily Sun tó ń jáde ní àárọ̀ yìí bákan náà lára àròyìn tẹ́ láǹfààní láti gbọ́ òun náà ní eléyìí o wípé àwọn gómìnà gómìnà tó jẹ́ ti ọmọ ẹgbẹ́ òṣèlú ẹgbẹ́ alábùradà PDP wọ́n ní wọ́n ó gbé ìgbìmọ̀ kan kalẹ̀ tí ó yiri ibi tí ètò ààbò dé dúró lórílẹ̀‐èdè Nàìjíríà. Hmm wọ́n ní ọgbọ̀ngbọ́n tí àgbàlagbà fi pẹ́ mọ̀ lùúlẹ̀ òní fáyẹmí lò ń gba oníròyìn bíi pé bó ni ẹ fẹ́ dupò ààrẹ ní 2023 wọ́n ní tó fi dá wọn lóhùn ni pé ẹ ṣàjẹ́ ká mọ̀ gbàdúrà mọ̀ ń tẹra mọ́ àdúrà lọ́wọ́ ìròyìn yẹn àkòrí lásán lẹ́tí ìgbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ń bọ̀ láìpẹ́ PDP tún ti fẹ̀sùn kan àwọn gómìnà PDP fẹ̀sùn kan ìjọba àpapọ̀ Nàìjíríà pé ìjọba Nàìjíríà wọ́n láhùn òótọ́ ọwọ́ àwọn ò sì mọ́ lórí epo képo tọ́wọ̀ ló ti bàlújẹ́ ń jò ní ìròyìn yẹn pé ìyá ìta gbangba the punch ni wọ́n kọ sí ẹ̀kúnrẹ́rẹ́ whatsapp fún. ní àná òun náà ni wọ́n bẹ̀rẹ̀ ètò ìsìnkú láti dágbére fún gómìnà àná ní ìpínlẹ̀ ọ̀yọ́ ọ̀túnba dr christopher adébáyọ̀ aláwọ̀ àkàlà lánàá àwọn èèkàn ló lágbo òṣèlú yíká ẹlẹ́gbẹ́jẹgbẹ́ náà ni wọ́n parọ́jọ́ sílẹ̀ ìbàdàn láti gbóríyìn fún un day of tribute wọ́n ní èèyàn pọ̀ kẹ́kẹ́kẹ́ níbẹ̀ lánàá òde yìí. tọ twenty twenty three nǹkan lẹ̀kùn gbọ̀ngbọ̀n wọ́n ní wọ́n ti sọ fáwọn èèyàn pé kí wọ́n ṣọ́ra kí wọ́n má ṣì Emefiele lọ́nà o igun kan ló kìlọ̀ fáwọn olóṣèlú pé ẹ fi Emefiele lọ́rùn sílẹ̀ ẹ máa ń gbọ́ pé so ẹ ti gbọ́ pé gbọ́ pé kí ni Emefiele for twenty twenty three ẹ yọ̀ǹda mọ́ yẹn èròyìn yẹn wà níta gbangba Vanguard fún tòórọ̀ òní. ẹ já sẹ́nu ń dèdè síbí torí ara wa tiẹ̀ ti wà lọ́nà tipẹ́tipẹ́ ẹ jẹ́ kí a lọ sẹ́ka polówó ọjà kí wọ́n polówó díẹ̀ káwa náà káwa gbẹnu sí i ẹ̀yìn ọ̀fà fín lọ́dọ̀ yín bẹ̀rù ajá balẹ̀. ajá balẹ̀ ajá balẹ̀. Mercy once again fourteen. 14 years of answering prayers, 14 years of unmerited favor, 14 years of supernatural miracles happening at Mercy One Second prayer meeting. Àánú lẹ́ẹ̀kan sí tó forí sọ àjọ̀dún ọdún kẹrìnlá rẹ̀ yìí yóò fa kìkì fún sí àmì àti ìyanu. Bẹ̀rẹ̀ lọ́jọ́ Monday ọjọ́ kẹrìnlá sí ọjọ́ Friday ọjọ́ kọkàndínlógún oṣù kejì ọdún yìí Monday fourteen to Friday nineteen February twenty twenty two lórí òkè àánú prayer mountain of mercy off Odùsókù bus stop kìlómítà two ọjọ́ Ìgbó Olóyin road ọjọ́ tàbí kẹgbẹ́ Bẹ́dí bus stop lójú ọ̀nà tó wọ́lá tọ̀jọ́ sí mọ́lẹ́yà wọlé Mercy once again at fourteen with asim i will go before the ministry evangelist elijah akitunde ọlọ́run sọ bẹ́ẹ̀ pastor laita Romolano, pastor anu ojo prophet akiola fasawẹ pastor mrs ebolu oluwaseyi bakare prophet peter adeniyi olówó pọ̀rọ̀kọ́ prophet emu ọlọ́wẹ̀rẹ́ olùgbàlejò ní bàbá orí òkè prophet moses aladeolu atọ́mọ wòlíì pastor isaiah o alade aago mẹ́jọ àárọ̀ àti aago mọ́kànlá alẹ́ ní ìpàdé àánú lẹ́ẹ̀kan sí kò sóògùn tó bá ọgọ́rí òkè àánú nínú ìpàdé ọdún kẹrìnlá àánú lẹ́ẹ̀kan sí yìí tí ọlọ́run ò ní fi àánú sọ di pẹ̀tẹ́lẹ̀ àánú fẹ́ yanjú ojú ọ̀rọ̀ rẹ wò. ìròyìn níyàjóyàjó ìjọba àpínlẹ̀ ọ̀yọ́ ti koro ojú sí dúkìá tí ń bàjẹ́ nípasẹ̀ àárẹ̀ àṣàpàjúdé kọlu òpó iná tìjọba fi owó tabo apèsè sáàrin òpópónà láti àsìkò yìí lọ ìjìyà ń bẹ fún ẹni tí ọwọ́ bá tẹ̀ pé ó kọlu òpó iná lẹ́ńtíríkì street light nítorí èyí wọ́n ti fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alamí síta láti júwe ẹni bá kọlu àwọn òpó iná wọ̀nyí fún ìjọba ẹ tún lè lo ojú òpó zero seven zero zero four four four nine nine nine nine. ṣé ẹ ti gbọ́dọ̀ yìí tí wọ́n sọ. àti kí lẹ́nu yẹn ṣètọ́rí pẹ́ mọ̀ bá yẹn bò ó dẹ̀ kẹta tí mọ́tò yóò forísòpò ná nípa àrédìí òru ọtí àmupara eré àsápajúdé Mr Pentagon sáfìsẹ́ ni kéte ẹni mọ̀ bá yẹn rojọ́ sí wọn kè sí ìjọba ní ìsìnkú wa mú yín zero seven zero zero four four four nine nine nine nine. Ah, ìdọ̀bálẹ̀ mi rẹ̀ wò ní ṣe bẹ́ẹ̀ mọ́ o. ìkéde wa láti iléeṣẹ́ ìjọba tó ń rí sí ohun àmúṣagbára àti àlùmọ́nì ilẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ má ṣílẹ̀kùn o ah, ẹ̀gbọ́n mi kí ló ń ṣe yín tẹ yí sọmọ rí nínú òru yìí. Ah, ibà ni o ilẹ̀ wa ti lò. gbogbo oògùn mo ti lò. ṣé ẹ ti lo mustapho. musa mi ì lé mustapho. ó dáa máa fi mustapho herbal mixture ránṣẹ́ sí yín. Hello ẹ̀gbọ́n mi, báwo ra yín báyìí? O ṣé àbúrò, wọ́n ti ń fò pẹ̀lú Mustapho. Ibà mi ti lọ. Mustapho ọkọ̀ ibà ara ti yá gágá o mustapho ó ṣe gan. mustapha herbal mixture ń ṣẹ́gun ibà kójúpọ́ ibà jẹ̀fun-jẹ̀dọ̀ ara ríro tó fi mọ́ orí fífọ́ tàbí àìró oorun sùn dáadáa mustapha herbal mixture dára fún ọmọdé àti àgbà. àjẹbí abatadu medical health care center tó ń ṣe ó le koko ló ṣe é iléeṣẹ́ wọn wà ní ẹ̀yìn young ade motors ososami junction òkè àdó ìbàdàn telephone zero eight zero twenty six twenty six sixty eight twenty six mustapha wà ní gbogbo ilé ìtajà oògùn mustapha ọkọ̀ ibà. Welcome to Country Kitchen, a modern restaurant that serves both local and continental cuisines as you like it. Meat pie, burger, shawarma, donuts with ice cream and others. At Country Kitchen, you will also enjoy local meals like never before with assorted meats and fishes such as fresh fish, stockfish, momo, bokoto with garnished, fried or roasted snail and chicken and many more that go along with fried rice, jollof rice, jam and bean porridge, egbo, ewa going to mention Stand by the fuel, Country Kitchen's bread is succulent and tasty. At Country Kitchen, their servers, attendants, and other members of staff are very courteous. Country Kitchen restaurants are sited in hygienic environments in Modakeke, Oshogbo, Ibadan, Abeokuta, and other cities in Nigeria. Country Kitchen also caters for event needs. For inquiries, please call 080 3420 nine one zero six zero eight zero three four two zero nine one zero six Central Kitchen so sweet ogún ìbítalẹ̀ fọmọ ẹni tí ó bá àdọ́jọ́ alẹ́ ní ká fún lẹ́kọ̀ọ́ tó yẹ kóró. Precious Cornerstone University dáyàtọ̀ láàrin àwọn ilé ẹ̀kọ́ gíga takẹ́kọ̀ọ́ tilẹ̀ kẹ́kọ̀ọ́ yege gbàgbé ẹ̀rí tó dájú. nínú àwọn degree programs bíi BSc microbiology biochemistry industrial chemistry computer science physics and electronics cyber security international relations procurement management software engineering BSc accounting business administration economics mass communication àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìgbaniwọlé ń lọ lọ́wọ́ fún gbogbo akẹ́kọ̀ọ́ tó bá gba one twenty nínú ìdánwò UTME pẹ̀lú five o level credit nínú English and mathematics àtàwọn iṣẹ́ míì láti wọlé sí one hundred level akẹ́kọ̀ọ́ tún lè wọlé sí two hundred level pẹ̀lú IJMB Jupep A level àti OND akẹ́kọ̀ọ́ tí èsì UTM e rẹ̀ kò bá tó one twenty lè jàǹfààní JUPEB program tìlé ẹ̀kọ́ yìí HND to degree conversion program tún wà lọ́dọ̀ wọn ẹ tara ṣàṣàwá gba fọ́ọ̀mù ti yín ní Precious Cornerstone University tó wà ní Garden of Victory ọlọ́ọ̀gùn òdìfẹ̀rọ̀ òdìbàdàn ẹ pè wọ́n sórí zero seven zero six four two six three four one three website wọn ni www.pcu.nl edu.ng Precious Cornerstone University jẹ́ kí ìmọ̀lẹ̀ kí ó wà ọlọ́run ó jẹ́ arẹ́sìn òmò gbọ́dọ̀ jókòó ńlẹ́ mọ́ báyìí o torí àwọn ẹṣin là ń wá tí wọ́n ń fẹsẹ̀ kojú ẹsẹ̀ ẹṣin rẹ́wọ̀n yìí. àwọn wo nu wo bàbá. àwọn jẹjọ bó ṣòwò ni ṣùgbọ́n tí wọn ò ní jówó dásùn wọn jọba. Hm, àwọn tí ò ní jẹ́ wo òkú kòkò. torí irú wọn gan níjọba àpínlẹ̀ ọ̀yọ́ fi gbé ọ̀yọ́ state anti-corruption agency ọ̀yá kàkálẹ̀ bàbá ti kẹ́fìn ìwà àbàjẹ́ kan tàbó míì láwùjọ wa bóyá àwọ̀ kẹ́fìn pé àwọn kan ń gbowó gbọ̀bẹ́ kí wọ́n tó ṣojúṣe wọn gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ìjọba àbí àwọn kan ń powó lù ń pọ́npọ́n nítòsí rẹ̀ gbìyànjú fi tó àjọ ọ̀yá kàlétì àṣírí ni wọ́n sì fìwé ẹ̀hónú tó o bá kọ ṣe olùléṣẹ́ àjọyàká wà ní contact four seven three fajimi street agodi gra ìbàdàn. union bank building la wà lówódé lọ́yọ́ọ́ nọ́mbà twelve ládùúgbò tọkọtaya lọ́pọ̀pọ̀nà tara la wà lógbómọ̀ṣọ́ lẹ́rùwà àdójúkọ ọ́fíìsì vio lójú ọ̀nà tuntun ìrúwà síbàdàn àpínítẹ̀ la wà ní ṣakí ládójúkọ fọwẹ́wẹ́ islamic school ojú ẹ̀rọ ayélujára oyaka ní www.oyaka.ng ọ̀yọ́ state anti-corruption agency oyaka ló sọ pé kí ìwà ìbàjẹ́ lè di ọ̀rọ̀ ìtàn nípínlẹ̀ ọ̀yọ́ má dákẹ́ sọ̀rọ̀. ìkéde ìwá láti ọ̀dọ̀ àjọ tó ń gbógun tiwa jẹkújẹ nípínlẹ̀ ọ̀yọ́ ó yá ká ìjọ commonwealth living church incorporated gbogbo ọdún o. bàbá lọ pẹ́ tó sí lórí ayé mi. lábẹ́ ìpè bàbá wa reverend isaac adéyẹmí adégbòyega tó ti sùn tí ìpè rẹ̀ sì fọ̀n síbẹ̀ ìpàgọ́ ọlọ́dọọdún tọdún yìí kò máa yẹyẹ ogún ọdún ìdásílẹ̀ ìjọ commonwealth living church incorporated ọba ògo king of glory ńlàkórì bẹ̀rẹ̀ láti ọjọ́ tuesday fifteen títí di sunday twenty eight february twenty twenty two àárọ̀ àti ìrọ̀lẹ́ ni ìpàgọ́ yóò fi máa wáyé pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run aago mẹ́wàá sálẹ̀ friday eighteen february twenty twenty two ní ìsọ̀rù májẹ̀mú covenant vijay ètò lérò fẹ́ yóò wà ọjọ́ ẹtì friday bẹ̀rẹ̀ sunday laago méjìlá ọ̀sán sunday february twenty twenty twenty two làkànṣe ìdúpẹ́ àjọ̀dún laago méjìlá ọ̀sán lára àwọn tọ́lọ́wọ́n máa ló ń bẹ̀ nìwọ̀nyí reverend eso akérèdé bàbá àgbèrire reverend ayọ̀ ọ̀tẹ̀gbàdé prophet ayọ̀délé aránṣẹ́ọlá prophet babatunde wonderful pastor olúṣọlá ayọ̀délé sister olúwatóyè cletus tí màmá wa pastor mrs janet adéyẹmí adégbòyèga náà ó sì máa wà kalẹ̀ lára àwọn olórin ẹ̀mí ni come up sanctuary choir unique mystery. pastor daniel adégòkè yóò máa gba gbogbo ènìyàn lálejò ìgbìmọ̀ convention twenty twenty two come up living church incorporated abalamu àpàtàǹbàdàn lókèdè. Yeah. onítèmi fóònù tó promise mi ńkọ́. Ah, má wọrí olólùfẹ́ mi tí n bá ti gbowó iṣẹ́ tí mo ṣe fóònù tó wà pa ni màá rà fún ọ. bó o ṣe promise rẹ lásìkò valentine lọ́dún tó kọjá nìyẹn tó fọ̀rọ̀ dídùn bó mọ́lẹ̀. wo arábìnrin má gbà fún ọjà yẹn àkókò ọjọ́ olólùfẹ́ ti wọlé dé tọdún ìtúsára ọ̀tọ̀ tecno pẹ̀lú laplace fẹ́ fìfẹ́ hàn fáwọn ojúlówó oníbàárà wọn bẹ̀rẹ̀ láti february first. títí di february twenty eight twenty twenty two níbi tí gbogbo oníbàárà tó bá ti ra series pofa series and pop series yóò ti láǹfààní four thousand discount lórí ọjà tó bá rà àtàwọn oríṣiríṣi ẹ̀bùn míì láàárín àyájọ́ ọjọ́ valentine valentine àṣekágbà àríyá olùkọ́rọ́jú yóò wáyé ní twenty fifth february twenty twenty two pẹ̀lú mèdè fúnmi martins àti olólùfẹ́ rẹ̀ afis ọwọ́ tí wọ́n sì máa fún àwọn olórí oníbàárà tọkọtaya lẹ́bùn lójúkorojú grand finale ọjọ́ àṣekágbá ẹni tó bá gbégbá ọlọ́kẹ́ yọ jẹ̀bù ńlá yóò tún lọ jẹ̀gbádùn òpin ọ̀sẹ̀ ní four star hotel kàn sí lè ṣe àwọn tó wà ní number nine àti number eleven queen elizabeth road opposite group medical hospital mọ́kọ́lá ìbàdàn àti ní shop c four two kókó mall ìbàdàn telephone zero eight one three two three seven five six six six la let's go there. ọjọ́ ìbí ṣe pàtàkì ó ṣe ọdọọdún ní sápó rúwé ọdọọdún lè rù wà gbogbo february fifteen ńláyàjọ ọjọ́ ìbí yìí ọ̀nàrẹ́bù akeem adémọlá ìgè ẹ̀ mà kú oríire òní o àìmọye ẹgbẹ́ yín ló ti wáyé ló ti lọ ẹ̀yin bẹ láyé ẹ wà láàyè pẹ̀lú àlàáfíà ara ẹ̀ rí pé ó ṣe déédé ọpẹ́ àṣẹ bí ẹni bá ṣeun ayé àmọ́ rí wọn bí èèyàn bá wà tàtà ọmọ èèyàn mọ̀ àwọn tó bẹ̀ mí ní gbólóhùn yìí ní yín pa bẹ́ẹ̀ ló gba ọdún láyé èmi ni ọlọ́lẹ́wọ̀ akíìmù ìgè ọmọ agbóló ajé àti ìdígùn bá a ka ọmọ bá a ṣe àyídátọ́rọ́ ní ọmọ oṣù pálí àní ògún ọmọ agbóló ajé lẹ́ni ọwọ́ rẹ bá tó kọ́ lọ tún ṣe ọ̀nàrẹ́wọ̀ akíìmù ìgè happy birthday to you lọ́yà arámidé nílùú London àtìyàwó wọn olóyè àmínátù arámidé báńkà ìyálòde ilẹ̀ Ìbàdàn ni wọ́n gbé fẹ́ràn mi. ọlọ́jọ́ ìbí mo bá ẹ̀yọ̀ kó kú oríire. know. yẹn tí pọ́ǹpì onílẹ̀ tá a ti ń retí ti pẹ́ ń bàdàn. ìgbà tẹ́ ẹ wá dé báyìí ẹ júwe ọ́fíìsì yín fún wa níbo ni ilẹ̀ yín wà ẹ wo ọ̀pọ̀ èèyàn tó fẹ́ ra lẹ̀ tí pọ́ǹpì là ń dúró dè kó dé o. <laughs> ẹ fọkàn balẹ̀ madam tí pọ́ǹpì àti bí akóredé awa nìkan là ń talẹ̀ fún tọmọdé tàgbà. ọ́fíìsì wa wà nọ́mbà twelve ọ̀làdòkun street ní bodijà ìbàdàn ilẹ̀ fáwọn ọmọ kéékèèké land for kiddies sítòsí ìlàjì and resort lọ́nà àkànná ló one ninety nine thousand naira péré ni plọ̀tì ilẹ̀ kan sẹ́yìn náà rí gbogbo jòwó ti pọ́ǹpì ní mọ́níyà nítòsí train station àtẹ̀lé tó wà lágùnbà ìwó road ìbàdàn tó ti ní sí of o oh, six hundred and twenty thousand naira ní àǹfààní san díẹ̀ díẹ̀ tó wà o ojú ẹsẹ̀ lẹ́yìn tó máa gba location ẹlẹ́ yìí láti january eighteen títí wọ february twenty eight ọdún yìí la fẹ́ fi ju ẹ̀dínwó lórí ilẹ̀ yìí síta o ẹ pè tẹlifóònù nọ́mbà yìí zero nine one five two two two two two zero five. ti pọ́ǹpì tẹ́rẹ̀ títí dé àti ìbàdàn àti ìdí. ti pọ́ǹpì concept developer dat Podcast. ọlọ́run mustapha ò ló mú mi ṣe bí ọba. bàbá ṣe bí ọba àpòsù ẹsẹmú mustapha jp ní òtún léwájú wa lẹ́ẹ̀kejì nínú ìrìnàjò ẹ̀mí lọ sórílẹ̀‐èdè jordan orílẹ̀‐èdè nàìjíríà ló ti bẹ̀rẹ̀ sí ní sẹ̀ ìrì òwúrọ̀ ti wá gbilẹ̀ sórílẹ̀‐èdè jordan láfi ní kò má gbẹ̀yìn nínú ìrìnàjò ẹ̀mí lọ sórílẹ̀‐èdè jordan lẹ́ẹ̀kan yìí bẹ̀rẹ̀ láti monday ọjọ́ kẹrìndínlógún títí di sunday ọjọ́ kejìlélógún oṣù karùn-ún ọdún twenty twenty two oh yes the holy pilgrimage to kingdom of jordan will expose you to seven days of spiritual fulfilment event seven days of word ministration seven days of prophetic impartation odò Jordan ta ti ṣèrìbọmi fún Jésù àyè tí kẹ̀kẹ́ náà ti gbé Elijah gòkè lọ àti ọ̀pọ̀lọpọ̀ àyè míì tíṣà ìyanu ti ṣẹ̀ nínú Bíbélì bí bàbá ṣe bí ọba bá ṣe ń léwájú ni evangelist Bùnmi Akínàánú omijì ojú mi náà máa wà pẹ̀lú wa pẹ̀lú ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run alààyè gbogbo ẹ̀yin tẹ́ gbàgbọ́ nínú ìpè bàbá ṣe bí ọba àǹfààní eléyìí ẹ má jẹ́ kó fòyín ru o ẹ tètè lọ fún kọ́lẹ̀ lónìí ní you fit fly office tó wà ní success house seven up road olúyọlé main estate ring road Ìbàdàn telephone zero zero eight zero two five two four nine two eight zero. You can afford to miss out. ọ̀pọ̀lọpọ̀ ìdílé ló ti dàrú nípa ìgbọ́ra ẹni yé lólùyàwó ẹni bí ẹni lùbàrà pàápàá jùlọ nípa ìrọmọ bí tàbá ilé ṣe dédé ọmọkùnrin lọ́dọ̀ aya rẹ̀ èyí ló máa rí ọlálọ́mí àmọ̀lé àti kọ́mọláfẹ́ ọláìyá pẹ̀lú àtìlẹ́yìn fresh one oh five point nine fm ìbàdàn ṣàgbékalẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ tá a pè ní okun ìfẹ́ láti fi mọ́tòdé bá gbogbo nǹkan wọ̀nyí sátidé ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kejì ọdún tá a wà yìí ní ìdánilẹ́kọ̀ọ́ yìí ó house ilé challenge ìbàdàn bẹ̀rẹ̀ láago méjì gerege dókítà akọ́ṣẹ́mọṣẹ́ onímọ̀ṣègùn òyìnbó wà ń kalẹ̀ láti máa tẹ́tí gbàlàyé yín nípa ìrọ́mọbí tí wọ́n sì máa sọ ń tọ́fà àtọ̀nà àbáyọ pẹ̀lú dókítà onímọ̀ṣègùn ìbílẹ̀ ọmọbọ́láńlé ọláoyè tó sì gbéra àti gbà bẹ́ẹ̀ egbòogi ìbílẹ̀ amọ̀rọ̀kùnrin gbá yagiyagi tó tún ṣagbátẹrù ìdánilẹ́kọ̀ọ́ yìí ọ̀pọ̀ egbòogi ìbílẹ̀ tájọ ìjàfẹ́tọ̀ mi ènìyàn pẹ̀lú òfin tó rọ̀ màkà máa lu ìyàwó ẹni. prophetess fúnkẹ́ adétúbẹ̀rù she matters náà ń bọ̀ láti bá wa sọ̀rọ̀ nípa ìbágbépọ̀ lọ́kọ̀ọ́láyà fẹ́kùnrẹ́rẹ́ àlàyé pé zero eight zero three three five oh four seven oh four àti zero eight zero seven seven seven seven seven eight two one. ìdánilẹ́kọ̀ọ́ òkun ìfẹ́ àjọ wà ń bẹ̀ ni. ìgbà tó wọlé agbára ìbẹ̀rẹ̀ ọ̀tun power of a new beginning ìpàdé àdúrà tọ̀sán tòru ẹlẹ́ẹ̀kan lọ́dún ní CAC orí òkè ìkòyí èrò ọmọ village ìkòyí nípínlẹ̀ ọ̀ṣun iṣẹ́ mi mímọ́ la kò rí tọdún yìí ọlọ́run ní ká fọn rere fún gbogbo ẹni tó dáwọ́lé nǹkan rere lọ́dún yìí àti gbogbo ẹni tó ní nǹkan rere lọ́kàn láti ṣe lọ́dún twenty twenty two láti pàdé òun lórí òkè àwọn baba ńlá wa tó wà ní ìrọ̀mọ̀ village ní kòyí olúwa ní àṣẹ ìrọ̀rùn lòún fẹ́ yọ̀ǹda fún gbogbo ènìyàn gbogbo ẹni tó ti rìnrìn àjò òpin ọdún sẹ́yìn láìrí ohun rere kan tọ́ka sí ọlọ́run apọ́sítẹ́lì joseph ayọ̀délé babalọ́lá lóun yóò mọ rìnrìn àjò tọdún yìí pẹ̀lú ìtì àti àkúwọ́sílẹ̀ ire má gbẹ̀yìn nítorí ọlọ́run power of a new beginning with asim holy spirit operation bẹ̀rẹ̀ lọ́jọ́ monday ọjọ́ kẹrìnlá sí ọjọ́ friday ọjọ́ kejìdínlógún oṣù kejì ọdún yìí monday fourteen to friday eighteen february twenty twenty two aago mẹ́sàn-án àárọ̀ sí méjìlá nípàdé tààrọ̀ aago mẹ́ta ọ̀sán sí aago mẹ́fà àrọ̀ lẹ́ni tọ̀sán mẹ́sàn-án aago mẹ́wàá alẹ́ ní sọ òru lójoojúmọ́ ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́ àtolórin ẹ̀mí ló ń bọ̀ pásítọ̀ ihò e alálàdé chairman orí òkè èkó yìí prophet ezekiel olúbóyè ọládèjì cac general evangelist pastor eso ọládélé president cac worldwide ìpàdé àdúrà eléyìí ṣe pàtàkì fún ọ láti wá jésù retí rẹ o ara àṣeyọrí pàtàkì ni ilé kíkọ́ jẹ́ nínú ìgbésí ayé ẹ̀dá àmọ́ ṣé àwa lè kọ́lé láì nílẹ̀ nítorí èyí gan ni Property Link Limited gbajúgbajà iléeṣẹ́ tó ti gbọ̀rẹ̀ gẹ̀jigẹ̀ káàkiri àgbáyé nídìí ilẹ̀ títa fi ń pè ọ́ pé kó o wá ra lẹ̀ àlùbáríkà tí yóò sọ ọ́ donílé lórí lọ́nà ìrọ̀rùn lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ń talẹ̀ láàyè wọn tó wà ní ìbẹ̀jù lẹ́kì ìyẹn Penel Coast Gardens just five minutes drive láti Dangote refinery seven million naira péré ní plọ̀tì kan pẹ̀lú àǹfààní àti máa san díẹ̀díẹ̀ nílànà tó ṣe déédéé pẹ̀lú àpò kówá òtúnlẹ̀málẹ̀ property link lẹ́sítẹ̀tì wọn tí a mọ̀ sí country villa estate tó wà ní ìgbọ́mẹ̀kọ̀ kọ́bàpẹ́ just fifteen minute drive láti kọ́bàpẹ́ abẹ́òkúta junction five hundred thousand naira péré ni plot kan bẹ̀ gbogbo ilẹ̀ wọn pátápátá lóní sí ọ̀fọ̀ àtàwọn ìwé pàtàkì tó yẹ property link head office wọn ló wà ní plot one b block seventy seven bashir shitu magodo gra shangisha lagos oh eight one sixty two sixty twenty twenty seven property link ilẹ̀ wọn fi ni lọ́kànbalẹ̀. olúwa mo kọ bí òkè yìí wá òkè yìí àyànṣe fún mi. ògo ni fọlúwa lókè ọ̀run power for advancement ìpàgọ́ agbára fún ìtẹ̀síwájú àkọ́kọ́ rú ẹ̀ ní twenty twenty two tún ti kò ọjọ́ kẹrìndínlógún sí kejìdínlógún oṣù kejì ọdún yìí ni ó máa wáyé ní tọ̀sán-tòru lórí òkè bàbá àbíyẹ̀dẹ òpópónà ìbàdàn ìwó òṣogbo alásan ìjọba àbílẹ̀ gbẹ́dọ̀rẹ́ nípínlẹ̀ ọ̀ṣun gospel promotion outreach lọ́sọ̀ nígbàwọ́ ẹ̀ pẹ̀lú àkòrí wíwo ìpìlẹ̀ tó ti bàjẹ́ sàn ọ̀pọ̀ ayé iṣẹ́ ẹbí tàbíṣẹ́ ìránṣẹ́ ni ò lọ déédéé mọ́ nítorí ìpìlẹ̀ tó ti bàjẹ́ bíbélì wípé àwọn baba ló jẹ èso àjàrà èyí sì ń kun àwọn ọmọ gbogbo ìpìlẹ̀ tó ti wó lọ́lọ́run bàbá àbíyè fẹ́ ṣe àwòtán rẹ̀ tó o bá gbàgbọ́ tó o sì wá wòlíì tá a fi ṣẹ́rọ́ sí ìran wa yìí wòlíì Fúnṣọ́ Àkàndé ajínrere Adéjọkẹ́ Àkàndé àtàwọn ìkàn ránṣẹ́ lọ́rọ̀ àlàyé mi lọ́rùn ó lò ó gbọ́dọ̀ gbẹ́yìn torí pé kò sí bí ìpìlẹ̀ rẹ̀ ṣe burú tó ọlọ́run bàbá àbíyè ṣe àwòtán rẹ̀ pátápátá fún àlàyé pé zero zero three four five five one zero one six power for advancement on bàbá àbíyè prayer mountain ẹ̀dẹ̀ Ìbàdàn Ìwó Òṣogbo road alasan ẹgbẹ́dẹ̀ local government Ọ̀ṣun state sixteen to eighteen February is going to be powerful. powerful. Be there. there. Ajabale, Ajabale. yes ẹ ṣé o pé ẹ wà níbẹ̀ ibẹ̀ lẹ ṣì wà orí ìkànnì fresh one oh five point nine fm stereo eléyìí tọ pẹpẹ stereo eléyìí tí ó ta sánsán ibẹ̀ náà lẹ ti ń gbọ́ àjà àbálẹ̀ á ti fún yín ní ìfáàrà tí ṣe àkórí àwọn inú ìwé ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ tí ṣàlàyé bàbá ọ̀rọ̀ òun la fẹ́ mọ́ fún yín nílànà ṣíṣẹ́ kí n tẹ̀lé báyìí o ó yá ẹ bá darapọ̀ mọ́ Facebook Live Fresh FM àwọn kọ́mẹ̀ntì yín ní comment section àwọn èrò ọkàn ti yín a máa kà nílànà àlàfíbọ̀ àwọn èèyàn tí ò bá ti wà láǹfààní àti fọ́lò wa fọ́lò péèjì fresh fm yẹn fresh fm ìbàdàn ẹ̀yin tí yàn tí ì láìkí péèjì ẹ bá wa láìkí ẹ̀ ẹ wá bá wa ṣíà ètò yìí kó kárí ilé kárí òkò ojú òní tìyín ọlọ́run wọn bá ń ṣíà eré kàn yín o àwa náà bẹ̀rẹ̀ náà nu o ojú ìwé ìkeje Vanguard fún tòórọ̀ òní ẹ jẹ́ á abala ẹ̀ka ètò ẹ̀kọ́ ká ti bẹ̀ bẹ̀rẹ̀ lẹ́yìn ìjókòó lọ́tún lọ́sì ìjíròrò níwálẹ́yìn láàrin àwọn òṣìṣẹ́ tí wọ́n jẹ́ olùkọ́ àgbà láwọn fásitì orílẹ̀-èdè nàìjíríà lábẹ́ àbúradà ẹgbẹ́ tá a mọ̀ sí asuu wọ́n ní wọ́n dìde ìpàdé lánàá ni wọ́n bá kéde pé àwọn òrọ̀gbọ́n míì dá sí ọ̀rọ̀ tí mẹ́lẹ̀ ìjú pé káwọn ó kéde ìyanṣẹ́lódì ìyanṣẹ́lódì asuu sì ti bẹ̀rẹ̀ ní rẹpẹtẹ náà nù kódà wọ́n sọ fúnjọba àpapọ̀ pé kẹ́ ẹ ti tètè máa gbọ́ báyìí pé odidi oṣù kan làwọn tiẹ̀ kọ́kọ́ fi ṣe ìyanṣẹ́lódì oníkìlọ̀ warning strike ni oṣù kan gbáko làwọn ó sì fi gùn lé lọ́gán tí wọ́n kéde lẹ́yìn ìpàdé wọn pé ìyanṣẹ́lódì bẹ̀rẹ̀ ní ìjọba àpapọ̀ nàìjíríà náà fèsì fún wọn ní gbóná gbòòrò ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà dá àṣù lóhùn pé ah àlàmú yín ò ṣe èèyàn o ẹ̀yin àṣù yìí ẹ̀ ń ṣe èèyàn dáadáa o ẹ̀ lóòótọ́ bẹ́ẹ̀ náà ni ẹ̀sìn lẹ́mìí ìfọmọnìyàn pè nínú àwọn nǹkan tí mẹ́lẹ̀ yìí à ń bí bẹ́ẹ̀ èèyàn bá ń sunkọ́ àmọ́ ríran bójú bá ń pa ni àmọ́ ṣèyọ ara kó tó di pé ẹgùn lé èèyàn sẹ́lódì oníkìlọ̀ tẹ̀ ẹ́ gbé nígbésẹ̀ yìí ẹ̀ róore o ẹ̀ róore o bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rì kẹ́ẹ̀sì máa wò ó ẹni tí ṣe ààrẹ gbogbogbò national president ti ASUU nílẹ̀ yìí ọ̀jọ̀gbọ́n Emmanuel Osodeke òun náà ló ké ọ̀rọ̀ ọ̀hún sí ìjọba àpapọ̀ láà lẹ́yìn Eh, ìkìlọ̀ tipẹ́tipẹ́ àti ìfọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ láàrin igun méjèèjì eléyìí tí asu sọ pé àwọn ti jó jó jó jókòó jókòó jókòó ìjókòó ti sún àwọn lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìjókòó àwọn ti retí retí retí retí remú remú wọ́n ní ó ti sún àwọn làwọn fi ní mọ́ fi àlà mi mọ́ fòkò mi pààlà ọjọ́ kan lèèyàn máa kọ́ ló jẹ́ káwọn gbé ìgbésẹ̀ àti kéde ìyanṣẹ́lódì àwọn sì bẹ̀rẹ̀ ni kì í ṣe kéde ìyanṣẹ́lódì nìkan yàtọ̀ sí eléyìí ń bí ìjókòó wọn tí wọ́n jókòó ẹgbẹ́ ASUU ti jẹ́jẹ́ fọwọ́ méjèèjì gba igbá àyàpé lágbára lọ́wọ́ elédùà àwọn dá sẹ̀ríà fún ilé ẹ̀kọ́ gíga fásitì fútó àgíwá abẹ́hùn àwọn dá sẹ̀ríà fún bẹ́ẹ̀ náà ni àwọn ò jẹ́ kí ilé ẹ̀kọ́ ọ̀hún gíwá fásitì ọ̀hún vice chancellor federal university of technology ti ń bẹ ní Òwèrè àwọn ò jẹ́ kọ́ mọ̀ pé èèyàn kì í ṣe bẹ́ẹ̀ kọ́ mọ̀ hùn ni kí ni vc fásitì yìí sì ṣe wọ́n ní ó gbé àjàmbákú àjàmbákú oyè pòfẹ́sọ̀ ó gbé e wọ ẹni tí í ṣe mínísítà fún ìkànsíra ẹni nílẹ̀ yìí minister of communication àti digital economy Isa Pantami wọ́n ní wọ́n gbé professorship wọ́n gbé e wọ tí ó sì jẹ́ pé àràámù gbáà òun náà ni wọ́n gbé sí lẹ́nu wọ́n ní ẹni yìí ọ̀dà ń tọ́ kò sì tí ì fakọyọ kò fi gbọ̀rọ̀ jẹ kà kankan láti lè di pòfẹ́sọ̀ pòfẹ́sọ̀ àjàrà bùkà ti vc fútó tó gbé fún pàǹtámì yìí mínísítà nílẹ̀ wa yọ ṣàlàyé ẹ̀ asuu ló sọ bẹ́ẹ̀ níbi ìjókòó wọn ẹ wá máa gbọ́ o kí ni ìkéde àyànṣẹ́lódì yìí dé ta sí ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ ní orílẹ̀‐èdè wa nàìjíríà láti ilẹ̀ yorùbá south west coordinator national association of nigerian students nans stephen tegbe tẹ́gbẹ̀ ti gbé ọ̀rọ̀ síta bí ìkìlọ̀ pé àfàìmọ̀ ni pé àwọn nans ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ náà ò ní túyáyá túyà àyà bọ́ sí gbòòrò láti fẹ̀hónú hàn o eléyìí ń bẹ níwájú tiẹ̀ hmm. ọ̀dà jẹ́ nfẹ̀ léyìí ń lẹ̀ nígbà tí ẹgbẹ́ àwọn tíṣà ajímẹ́fun àti ẹgbẹ́ olùkọ́ Parent Teacher Association of Nigeria NAPTAN táwọn náà ó mọ̀ sọ̀rọ̀ ẹni tí í ṣe ìyanṣẹ́lódì tí ẹ tún fẹ́ gùn léyìn ní ìsìn kò tún ní ṣàkóbá fún ẹ̀ka ètò ẹ̀kọ́ ẹ dákun ẹ sì bára yín sọ̀rọ̀ igun méjèèjì tí ń tàporó gan lórí ọ̀rọ̀ ogún mi ò tẹ̀mí ńgbà tí àwọn fásitì kan wà máa sọ̀rọ̀ àwọn fásitì kan ní bí ọgbọ̀n bílíọ̀nù náírà kan thirty billion naira owó tí wọ́n ní wọ́n fẹ́ fi mójútó àwọn nǹkan kan àtàwọn nǹkan kan ṣèjọba ti yanjú ẹ̀ ìròyìn yẹn pọ̀ hmm. ìròyìn yẹn pọ̀ mọ̀kàn hmm. díẹ̀ pé ká tiẹ̀ ṣe wọ́n náà ibẹ̀ kọ́ da láṣejù ẹ̀kọ́ lu ẹ̀ máa da láṣejù. all right ẹ jẹ́ kémi náà dé nífìlà níwájú mi báyìí ṣé wọ́n ní nǹkan tó jọra la fi wéra ìpò ẹ̀pà ló dàbí epo sí ẹ̀ lérí o àwọn tí í ṣe ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ lórílẹ̀‐èdè nàìjíríà NANS National Association of Nigerian Students wọ́n ní àwọn ṣetán báyìí o láti gbé ẹ̀rù jẹ̀jẹ̀ eégún àwọn bóde nítorí ìyanṣẹ́lódì asuu kí ló kọ eégún wọn ń àlùtà ni. Hmm. látàrí ebi àjọ asuu ẹgbẹ́ asuu ti ṣe ẹgbẹ́ àwọn olùkọ́ ní ilé ẹ̀kọ́ gíga yunifásitì bí wọ́n ṣe bẹ́nu fún ìyanṣẹ́lódì ọlọ́sẹ̀ mẹ́rin ilé tí wọ́n sọ pé yóò gbóná girigiri ní orílẹ̀-èdè nàìjíríà ẹgbẹ́ àwọn tó jẹ́ àwọn akẹ́kọ̀ọ́ náà àwọn náà ti kéde síta pé tẹ́ ẹ bá ti bẹ̀rẹ̀ kékèké ẹ gbúrò àwa náà gbọ́ hmm. lọ́gán tí ASUU kéde jáde ní àná òde yìí wọ́n ní ẹni tí í ṣe ààrẹ fún ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ NANS Sunday àṣẹfọ̀n ni ló tún kó àwọn ikọ̀ rẹ̀ kan sòdí pé ẹ̀ka lọ ẹ̀yin tẹ̀lé mi ìwọ tẹ̀lé mi pé káwọn ọlọ́rẹ̀ fún ọ ní ìtọ́wò lórí nǹkan táwọn ń gbé bọ̀ wá ká ìjọba mọ́lé àti ẹgbẹ́ ASUU wọn ni ní a bá lọ sí Federal Secretariat phase one láti lọ́ọ́ fi hàn wọ́n wípé àwa ọ̀fẹ́ o tẹ́ ẹ bá yanṣẹ́ lódì a fi hàn yín okọ̀ tí àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ń jẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà nígbà tí ìbínú wọn tó dojú ọ̀gbagadè ẹ̀rí nǹkan báyìí bí o ọ̀pẹ̀lọpẹ̀ hmm. ọlọ́pàá kan ló bá bóde sí wọn wọ́n kọ́kọ́ rò pé eyín òun fẹ́ ṣò aroma kan ngbà tí wọ́n gbé súnmọ́ ní à ẹ ṣe sùúrù òbí lèmi náà sì jẹ́ ẹ̀ ó sì mú orí wọn wálẹ̀ wọ́n ní ọlọ́pàá ọ̀hún ní ń pè ní ọ̀gbẹ́ni Abdullahi ló bá bomi tútù sí wọn lọ́kàn pé ẹ wò ó ṣe rí pẹ̀lẹ́pẹ̀lẹ́ láàpá mo kúrú pẹ̀lẹ́ gbogbo ń tẹ̀ ń béèrè ó yẹ àwa náà àmọ́ ìyìn rí dájú pé wọ́n tẹ̀lé ń déwájú mínísítà tó bá ti dé àkókò tá a bá jọ fẹnu kò sí ẹ̀yin ẹ máa bọ̀ ẹjẹ́ àjọ sọ̀rọ̀ náà ni ọlọ́pàá bá mórí wọn wálé o hmm. bí kì í bá ṣe yún wọn ò bá gbé eégún bóde ńbẹ lánàá òde yìí o ṣẹwárí àtẹ̀jáde kan èyí tí ẹgbẹ́ NANS tí wọ́n fi síta tí ẹni tí ṣe ìgbákejì ààrẹ wọn fún special duties odi thomas ikine tó fi síta tí wọ́n sì jù sáwọn oníròyìn lákòókò tí ìfẹ̀hónúhàn tí ó bẹ̀rẹ̀ wọ́n ní asu wọ́n ní láti ọdún tipẹ́tipẹ́ ọdúnmọ́dún ni wọ́n ti ń fi ojú di ẹgbẹ́ àwọn táwọn jẹ́ akẹ́kọ̀ọ́ lórílẹ̀‐èdè nàìjíríà àwọn sì mọ̀ pé kì í ṣẹ̀bi wọn nígbà jẹ́ pé àwa ń ro bí tiwa ó ṣe dà lọ́jọ́ ọ̀la náà sì ni wọ́n ní ẹgbẹ́ yìí wọ́n ní ti jẹ́ pé wọ́n ti sọ àwọn bí ẹni tí wọ́n ń fi orí àwọn fọ́gbọ̀n àgbọn ní gbogbo ìgbà tí wọ́n bá ti fẹ́ béèrè tọkàn lọ́dọ̀ ìjọba tẹ́ ẹ bá sì tún wò ó àwọn tó jẹ́ akẹgbẹ́ wọn àwọn asùn tẹ́ ń wò ni ó ẹ̀gbín pọ̀ lára wọn àwọn lẹ́ṣọ́rà míì wọ́n ti sọra wọn di alọ́nilọ́wọ́gbà nínú kíláàsì níbi tá a wà àwa ń rí nǹkan tá a bá sọ̀rọ̀ kì í ṣe pé àgọ́ wọ́n ṣe wá rí àwọn wà tẹ̀síwájú báyìí láti sọ fún wa pé tí wọ́n bá tó bẹ́ẹ̀ kí wọ́n gùn lè yanṣẹ́ o nítorí pé àwa ò ní gbà ọjọ́ ọ̀la tiwa ni wọ́n fẹ́ mọ báni fi tàfàlà báyìí pé kí wọ́n wọ̀ ọ̀nà o tí wọ́n bá fi mọ béèrè gbogbo ohun tí wọ́n bá fẹ́ béèrè lọ́wọ́ ìjọba ju pé àwọn ọ̀dàsẹ́lẹ̀ àwọn ọ̀dàsẹ́lẹ̀ kí lẹ fẹ́ kí tiwa kọjá mọ́ wọn ni olólà kọlà fún ọmọ tán ọwọ́ amú ìgbín ọbẹ̀ nídìí kára wọn ni ẹbomi sí ẹbomi sí ìlà náà ẹ̀rọ̀pẹ̀sẹ̀ ẹ̀rọ̀pẹ̀sẹ̀ wọn ni tìgbín ti bàjẹ́ tìgbín ti bàjẹ́ nígbà tẹ́ ẹ bá ń fà wá negotiate kí ni tí ń jẹ́ báwọn wọn lórí eléyìí o ẹgbẹ́ nurse wọn ti sọ fún asu ni o àti ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà pé ntọ́ bá dà yín pọ̀ ẹ wá bẹ́ẹ̀ ṣe yẹjú ntọ́ bá dà yín pọ̀ ẹ dákun jọ́ nt nítorí tọ́lọ́run ẹ fi àwa lọ́rùn sílẹ̀ ẹ mọ̀jẹ̀ wa kó polúkú musùn hmm. lẹ́yìn eléyùn wọ́n ní ẹni tí í ṣe àwọn olórí ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n wáá fi iṣẹ́ ránṣẹ́ sí gbogbo lẹ́lẹ́kàǹkà ní gbogbo campus tí ń bẹ lórílẹ̀‐èdè nàìjíríà pé ẹ múra lé o tẹ́ ẹ bá ti gbé so bẹ́ẹ̀ ìlọ́yà oníbodè apòmùnú hmm. ẹ jẹ́ kálọ̀rì gbégi dáná káàkiri gbogbo ojú ọ̀nà tó tóbi lórílẹ̀‐èdè nàìjíríà wípé ẹnikẹ́ni kò ní lọ eku ò ní kébi eku ẹyẹ ò kébi ẹyẹ ọmọ èèyàn gan-an bóyá ní ọ̀fọ̀n bí ọmọ ènìyàn nígbà tá a bá gbégun àkùkù kẹ̀kẹ́ wa bóde hmm. táwa ń pè ní aluta hmm. aluta continua ẹ̀rọ ṣẹ̀ṣẹ̀ kòwé hmm. ẹ má bínú tán o ní parí wọ́n sọ fún ààrẹ wa Muhammadu Buhari wípé níta àbàfẹ́ ọbàjẹ́ oníbà ti ṣe wọ́n ní mínísítà fún ètò ẹ̀kọ́ Malam Adamu Adamu wípé ó ti ń dààmú àwọn pọ̀jù o ní ẹ̀ka ètò ẹ̀kọ́ àti mínísítà fún ètò ìgbanisíṣẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà dókítà Chris Ngige wọn ní ti ń gé fáwọn yìí kò bá mu lẹ́jẹ̀ fún àwọn o torí náà kí ààrẹ wọn gbaṣẹ́ kúrò lọ́wọ́ àwọn méjèèjì tó pé wọn wá ojútùú sí àwọ̀ tí ń bẹ láàrin ìjọba àpapọ̀ àti àwọn ẹgbẹ́ asuu lórílẹ̀‐èdè yìí hmm. ìròyìn inú ó gbóná ó sì gòjú bá lọ aláwọ̀ ọ̀kà díẹ̀ hmm. àmójúkò mbẹ́ náà ni. tọ àwọn ọmọ làhùn. wọn làhùn o ẹ mọ bàtì àjẹ pé etí bá ń bẹ láàrin yín ẹ rè é yẹjú rẹ. ìyanṣẹ́lódì ò tí ì sí gan-an ẹ̀ka ètò ẹ̀kọ́ gan-an etí skul tí wọ́n ní ọmọ ẹ lọ gan-an kò kò tí kò yẹs ọ̀rá jájá àti yunifásitì tí wọ́n ti ń jókòó lábẹ́ igi tí wọ́n gbé ah, búlọ́ọ̀kù wọlé tí ó sì ṣe àìmọye. <laughs> two thousand students nínú lecture room kan hmm. wọ́n mọ̀ mí ho ìsira wọn lẹ́nu ni hmm. kò lè sákàyé àti àkàyé kankan. kò lè ságbọ̀yé àwíyé gan ò lè sí àwọn agbọ́lá tẹ̀yìn we can hear you sir <laughs> nínú class of one thousand èyí wọn ní if you like here if you don't like here <laughs> ẹ ní láti dáhùn fásitì àtàwọn ilé ẹ̀kọ́ gíga wa èyàn ò mọ̀ bu ẹkùn ní ọ̀rọ̀ burúkú tó ń ti la station <sighs> ẹ jẹ́ àlọ́ sójú ìwé kẹwàá ìwé ìròyìn Vanguard fún tòórọ̀ òní o hmm. abẹ́rẹ́ nǹkan ikọ̀ àmọ̀tẹ́kùn ilẹ̀ Yorùbá ti sọ pé àwọn òbí tó bí yahoo lọ́mọ àwọn òbí òní ẹ̀kọ́ máa gbé kẹ́ ẹ máa fojú wọn winá òfin bẹ́ẹ̀ bá ń gbé wọn ní ìsìn ẹ rí i pé ìwà ọ̀daràn yahoo yahoo ó relẹ̀ díẹ̀ ojú ìwé kẹwàá Vanguard ẹ sáré gbọ́ alága fún ìgbìmọ̀ amójútó ikọ̀ àmọ̀tẹ́kùn pàápàá àwọn tí wọ́n jẹ́ balógun àmọ̀tẹ́kùn Council of Àmọ̀tẹ́kùn Commanders láti ilẹ̀ Yorùbá láti Ondo ni bàbá yìí ti ń sọ̀rọ̀ Adétúnjì Adélẹ́yẹ ló kọ wọn wọ́n ti béèrè fún ṣíṣàgbékalẹ̀ òfin kan eléyìí tí ó máa fojú àwọn òbí tó bímọ yahoo tí ó máa fojú àwọn òbí ọ̀hún tí ó máa fi wéná ẹ̀ṣẹ̀ tí ọmọ wọn tó jẹ́ yahoo bá hù nínú ọ̀rọ̀ bàbá yìí bàbá yìí ni ó ti sún ni o ọ̀rọ̀ yìí ti ń dogun bọ̀ ó ti ń di nǹkan míì tó àfẹnuròyìn láwùjọ tí àwọn èèyàn ti ń fi ẹni odidi ẹni ṣètùtù ọlà tí wọ́n ń pè ní yahoo yahoo ńgbà tí bàbá ń sọ̀rọ̀ nílùú àkúrẹ́ olóyè mẹ́kùn olú ìlú ìpínlẹ̀ ondo ó ní ọ̀rọ̀ yahoo àti ìmọ̀fini ṣètùtù ọ̀rọ̀ yìí ó ti pọ̀ jù ó sì ti ń di lemọ́lemọ́ lójoojúmọ́ àwùjọ wa ti di kìkì ewu oko lóńgẹ́ sì ni ewu tá à ń sọ yìí ó ní ẹjẹ́ ń wá sọ fún yín o ọ̀pọ̀ àwọn òbí àti alágbàtọ́ àwọn ọmọ tí ń jẹ́ yahoo boys yìí wọ́n mọ tí ọmọ wọn ń ṣe torí pé ọmọ wọn ò ṣàgbàfọ̀ ọ̀nkàṣọ́ wálé àwọn òbí ìrójú olè wọn ò mú wọn ò sì kéèta ó nígbà tí ọmọ tó jẹ́ onípele ìkẹ́kọ̀ọ́ kejì two hundred level ní ilé ẹ̀kọ́ gíga tí ó ń ra Lexus tí ó sì ń gbé wálé tóbi ní ìyanu ti ṣẹlẹ̀ tó ń kọ́ ilé kàrìnkàrìn tó sì ń mòbí lọ́bẹ̀ tóbi ní Ọlọ́run ti dá ọmọ òun lóhùn tó sì ń ra àwọn ọkọ̀ bọ̀gìnìbọ̀gìnì àtàwọn nǹkan míì tí baba ńlá bàbá ẹ̀ ò gbèsè lórílẹ̀ tí òbí bàbá àtìyá ní ọlọ́run ti dá ọmọ òun lóhùn ó ní ẹ̀ tí máa rí pé jankoríko lòbí tó bí ọmọ abojú tókítókí ó ní láti pàṣẹ bẹ́ẹ̀ òfin kan eléyìí tí ọmọ fi ojú àwọn òbí kóbi tó bímọ kọ́mọ tí ọmọ fi winá òfin ó yẹ kó di gbígbé kalẹ̀ ní inú ìwé òfin orílẹ̀-èdè wa nàìjíríà ìròyìn yẹn pọ̀ jù bẹ́ẹ̀ lọ nǹkan míì mo fẹ́ kà tẹ́lẹ̀ eléyìí kàn sẹ́wọ́ síbi pé kí n kà ń ló jẹ́ n súré kà. bí ṣe rí nù bẹ́ẹ̀ náà lórí níwájú mi láàárọ̀ tòní àwọn àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Ondo wọn tún ṣe bẹ̀bẹ̀ ọ̀ wọ́n ní pẹ̀lú bí ìwà àwọn ọmọ yahoo bó ṣe ń gba ìgboro kan káàkiri orílẹ̀-èdè Nàìjíríà àti ìpa èèyàn ṣe ọ̀la ńṣe ni ẹni tí í ṣe olórí ikọ̀ àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Ondo olóyè Adétúnjì Adélẹ́yẹ ló sọ pé ọmọ tó bá ní ìyá àwọn ò ní sùn òun náà ò ní fojú bọ ọrùn ọ̀ pé àwọn ti dìde báyìí láti sí gàngán bo àwọn ọmọ ojú náà wọn yahoo tí wọ́n ń fi àwọn èèyàn ṣe ètùtù ọ̀la ní ìpínlẹ̀ Ondo wípé ibikíbi tí wọ́n bá gọ sí àwọn ó wu wọn síta ṣé wàá tún rí ìròyìn kan léyìí tí ń bẹ ní abẹ́ rẹ̀ ni tíṣà kan tí wọ́n sọ pé ọ̀nà ọmọ ọ̀nà lánàá pa ní àná òde yìí ó ti sọ ọ́ rárá o òun ọ̀nà lánàá pa o ó nà díẹ̀ bí yẹn sì lè bá irú ọmọ kékeré bẹ́ẹ̀ wí ni hmm. torí pé bẹ́ẹ̀ ṣe ń wọ mọ́ngò òun gẹ́gẹ́ eléré pani ó ti ti ọmọ kan ṣubú hmm. kó tó di pé òun nà ọmọ èèyàn òun fi orí sá sámọ́ǹtì hmm. ìyókù ròyìn ẹ̀ mà bọ̀ bóyá ń bọ̀ bá tó di ní ọ̀sán ni àmọ́ lánàá òde yìí ní àná ìgboro ilẹ̀ Ìbàdàn gbà àlejò látàrí bí Bọ́lá gbígbóríyìn fún ẹni tó ti wà ní ipò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tẹ́lẹ̀ rí Adébáyọ̀ Aláò Àkàlà níbi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ti ń sọ̀rọ̀ kalẹ̀ ńbẹ̀ wípé àlàó ṣènìyàn ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn èèyàn iná ni wọ́n tún yaya bóde lánàá tí wọ́n bẹ̀rẹ̀ sí kọrin rè kí ẹni tó ti wà ní ipò gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ ọ̀yọ́ àmọ́ tó ti dágbére fáyé olóyè adébáyọ̀ àlàó àkàlà níbi tí wọ́n pè ní ọjọ́ ìgbóríyìn tí wọ́n ṣe nílùú ìbàdàn ibẹ̀ láti rí àwọn lẹ́kànlẹ́kàn láwùjọ bíi sẹ́nitọ̀ kọ́lá balógun sẹ́nitọ̀ fatai buhari Baistani akitola ọ̀jọ̀gbọ́n taoheed adedoja, ọ̀jọ̀gbọ́n túnjí ọláọ̀pá rẹ̀mí òṣèènì isaac ọmọdé o gbọ́lá adétúnjì ẹ̀dáwọlé òyìnlẹ́sẹ̀ isiaka kọláwọlé àti àwọn àgbààgbà <clears throat> nínú ẹgbẹ́ òṣèlú all progressives congress ní ìpínlẹ̀ ọ̀yọ́ nígbà tó ń sọ̀rọ̀ ńbẹ̀ àgbà ọ̀jẹ̀ onímọ̀ nípa òfin nì níyì akitola ó mú wá sí ìrántí pé kẹ́ẹ̀mọ́ wo bí gbogbo ẹ ṣe ń kọrin rèké adébáyọ̀ aláwọ̀ akálàyé pé òun rí i pé àlàó ṣènìyàn ní tòótọ́ àmọ́ èmi ò gba tiẹ̀ láti gbà kan dé gbà kankan rí torí pé gbogbo bí ṣeé ṣe tí jọ́ máa fa ojú mi mọ́ra máa pe kẹ́ni tá a ní fojú ẹ̀ mọ́ra èmi ọmọ tó dé o tí mi ò sáfì gba tiẹ̀ bíi ti wù ọmọ àmọ́ kó tó wá dìpọ̀ ku mọ̀ wá rí i pé àlàó ṣènìyàn ní tòótọ́ o níyì akíntola ló kàn sára sí adébáyọ̀ aláò àkàlà wípé gbogbo èèyàn tó bá súnmọ́ nílé ayé ni ó máa dùn wípé ẹni rẹ ti lọ àti pé bọ́yá la lè rírú èèyàn bẹ́ẹ̀ mọ́ tó ní ìwọ ọmọnìyàn tó lójú àánú lára àwọn èèyàn tó ti ṣe gómìnà rí ní ìpínlẹ̀ ọ̀yọ́ àbẹ́ ẹnikẹ́ni tí ó bá tún ṣe kọlọ́njẹ́ ká tó rírú ẹ̀rí ni o nígbà tí ọ̀jọ̀gbọ́n Túnjí Ọlọ́pàá ẹni tó gbé ìdánilẹ́kọ̀ọ́ kalẹ̀ lórí ìgbésí ayé Alao Akala tí ó ṣe òṣèlú jẹ kí n jẹ òṣèlú tí ò mú ẹ̀ tànú lọ́wọ́ ó ṣe àlàyé o wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwà tó gbórí òkè ìpẹ̀wò náà ló yẹ kí àwọn olóṣèlú kí wọ́n fi kọ́ṣe nígbà tí ó tún tẹ̀síwájú ẹni tó gbé ìdálẹ́kọ̀ọ́ kalẹ̀ yìí ọ̀jọ̀gbọ́n Túnjí Ọláọ̀pá ó ní ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ńlọ́yẹ kí wọ́n máa gbàdúrà pé kí Ọlọ́run bá kó fún wa ní àwọn olóṣèlú tí yọ́ọ̀lànà ọmọnìyàn bíi ti Alao Akala ó ní tí kìí ṣe àwọn èèyàn tó jẹ́ pé olóṣèlú ohun àjẹlẹ̀ wá pé bí wọ́n bá ti yóò bámú kò sí ń tọ́kàn wọ́n ebi ìbá àpọ̀ ọmọlàkejì pa ó ṣàlàyé pé olóyè Adébáyọ̀ Alao Akala lẹ́ni ó ṣe lákàlàkà níbi odò gbéngbé ojúgbà rẹ̀ lọ ó tún lálùyọ́ láyé mọ́yọmi gàrí bí nǹkan ṣe há gadigadi tó bí ọ̀sà ṣe fi ọwọ́ bọ ẹnìkan lọ́wọ́ tó ń tọ̀ wọ́n rẹ́rìn lọlé ní Alao Akala tí ọmọ wa ìròyìn kù ọ̀pọ̀ tí wọ́n kọ inú ìwé ìròyìn ti Nigerian Tribune ni wọ́n kọ sí. lẹ́gbẹ̀ẹ́ APC ní ìpínlẹ̀ Ọ̀ṣun igbó ti dá méjì káì hmm. ìròyìn yẹn ń pé ẹ máa bá wa ká lọ ẹ wá lọ gbọ́ bó ṣe ń ṣẹlẹ̀ lọ́sùn Arẹ́gbẹ́ṣọlá ní gómìnà yín ní sáà tí ń bọ̀ làfàwọ̀ òkè gómìnà yín tó wà ń bẹ̀ ó ti jẹ́ <laughs> tán ó ti jẹ́ tán hmm. bí wọ́n bá lè ṣe if they can did it in Lagos they the council did it in Ọ̀ṣun arẹgbẹ kì í ṣe bó ṣe fè bóònù o hmm. èmi kàn ṣe padà wọlé àpàdà bọ. ọjọ́ ra wọn. ajá balẹ̀. nínú gbogbo ẹ̀yà ara ìdá pàtàkì lójú tẹ̀ èyí ló mú àjọ serich peer eye foundation máa pé gbogbo ẹ̀yin tó bá ní àdójúkọ tàbí ìpèníjà nípa ojú láti darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú eléyìí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ sí àjọ serich peer eye foundation gbé kalẹ̀ fún gbogbo olùgbé ìlú ìbàdàn àti gbogbo agbègbè rẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní àdójúkọ tó bá kópa nínú ètò àyẹ̀wò ojú yìí. a ti ṣe ètò àti ìlànà fún ìtakété sí ara ẹni tí a mọ̀ sí social distancing fún gbogbo olùkópa ẹ máa bọ̀ ní skyline hospital lẹ́yìn ilé ìtajà fóònù slot àbáyọ̀mí street lágbègbè ìwó ròdù nìbàdàn fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè zero nine zero five triple four eight four four four zero nine zero five triple four eight four four four olùkéde mr martins fún iléeṣẹ́ cherry beer eye care foundation ojú wa kò ní relé de wa o ìgbésẹ̀ làmí ẹ̀ chicken by nature iléeṣẹ́ tó ń tà tó ń sè tó ń gé adìẹ kọ̀ǹpẹ̀kọ̀ǹpẹ̀ fún títà pẹ̀lú mọ́tótó chicken by nature ọ̀rẹ́ gbogbo nìyẹn tó ní ìnáwó tó fẹ́jú ṣe iná òde àríyá dídá táwọn tó máa yí adùn àtàǹfààní tí ń bẹ lára adìẹ ń bá wọn dòwò pọ̀ mọ́dúnbádé tàbí kẹ̀ àwọn gbajúgbajà aláṣẹ kẹtìrà ní wùtìwùtì ni wọ́n ya lọ sílé iṣẹ́ chicken by nature láti ra adìẹ lálàtà àti lálàpàjẹ adìẹ tí wọn kì í ṣe adìẹ àtìlẹ̀ òkèèrè wá èyí tí ó ti kẹ̀ dòmùdòmù kó tó wọ̀lú rárá o ẹ̀wẹ̀ ìlànà tó bá òfin ọlọ́run chicken by nature lọ irinṣẹ́ ń bẹ tó ń gé adẹ tí wọ́n légelége wọn kì í fọ ọrùn adẹ tú pata adẹ tó bára lọ́dọ̀ wọn àlàálì ni èyí gan ló mú tí wọ́n yàtọ̀ sí ti bòmíì bó bá ṣe ta tó fẹ́ ṣe bẹ̀ tó fẹ́ pata sọ́kọ lẹ́nu tàbí sàríya orí kádùn chicken by nature ni kò ti lọ ra ojú mi da frozen chicken frozen turkey gizzard odidi ẹdẹ àtàyè ẹ ẹ yá yàgò fún turkey àtàdé tó ti pẹ́ lórí omi ó léwu fágọ̀ ara rẹ̀ máa bọ̀ tààrà sí contentment filling station agbowó area nílùú wo àti gbogbo àyè tó bá ti rí chicken by nature lára pátákó àfinimọ̀nà telephone zero zero two nine eight two two seven one two zero zero two nine eight two two seven one two. Chicken by nature, we are truly natural ẹgbà mi o ah! ẹjọ wẹ́ẹ̀ bá mi paná yẹ má jẹ́ kí mọ́tò mi ó jóná. ẹni a wí fún ọba jó gbọ́ ẹni a sọ̀rọ̀ fún kọ́lọ́run ọba wọn àjò gbà gbogbo ìgbàlẹ̀ ń bomi ju mọ́tò bíi ewébẹ̀ nígbà tí èròjà mádàndófò fire explosion control device tó ń dènà ìjàmbá náà ti wà ní global dealers limited láti fòpin sí gbogbo ewu iná lára mọ́tò márùwá àti alùpùpù ọ̀kadà yín kódà ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ fìdí ẹ̀ múlẹ̀ pé fire explosion control device yóò mú àdínkù bá iye epo tí mọ́tò yóò máa lò ní ìdá márùndínlógójì ìyẹn thirty five percent ẹ̀ tún gbọ́ ìfà ń bẹ́lẹ̀ lọ́wọ́ yìí fún irúfẹ́ ẹni tó bára èròjà mádàndófò fire explosion control device ẹ ó jẹ àǹfààní lórí epo bẹntiró tó tó ẹgbẹ̀rún márùn-ún níye lẹ́yìn ìgbà tí ẹ bá ti ra èròjà wa tán ọ̀fẹ́ lẹ́ ó tún fọ mọ́tò yín níwájú iléeṣẹ́ wa ẹ̀yin onímọ́tò onímàrúwa ẹ̀yin ọlọ́kadà lùkùkù ẹ máa bọ̀ wá ra èròjà mádàndófò fire explosion control device níléeṣẹ́ wa ní first floor suite one oh two Nevada Plaza ní Liberty Road Ìbàdàn lówó tí ò ga jara lọ February twenty eight twenty twenty two ní fàyọkà sẹ́ńlẹ̀ o àdéhùn àti ìlànà sì ń bẹ fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ zero nine one two three five zero zero three six five zero nine one two three five zero zero three six five bẹ́ẹ̀ là ń wá àwọn alágbàtà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà nàìjíríà ẹ fire explosion control device yín lónìí kẹ́ ẹ dènà ìjàmbá náà. ìrìn àjò yíyẹ mi ò fara mọ́ ọlọ́run bàbá lọ́la. yèrè o. omi àkókò rẹ̀ ti dé. ọlọ́run ìpè tó ń pè wá síbẹ̀. orísun májẹ̀mú ibi agbára ojúbọ ìpè CAC world evangelistic outreach ló tó ṣe àgbékalẹ̀ láti pàṣẹ ìtọ́ni ẹ̀mí mímọ́. odò ọwá annual revival twenty twenty two pẹ̀lú àkòrí. ó máa dára fún mi. ọ̀sẹ̀ kan gbáko ló máa jẹ́. níbẹ̀ agbára ọlọ́run máa farahàn nígbà ẹ̀mí ọlọ́run bá bẹ̀rẹ̀ iṣẹ́ àrá mẹ́rìnyé ríbi ti nineteen thirty níbi tá a àpòsù Joseph Ayọ̀ Babalọ́lá ọlọ́run atójúbọ amájẹ̀mú ẹ̀ níbi àbí wọn sí wòlíì Ezekiel olúbọyọ ládèjì ajínrere àgbàjọ àpòsílẹ̀ ti kristi jákèjádò àgbáyé ló máa ṣáájú iṣẹ́ ìránṣẹ́ àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni àmì òróró olódùmarè Monday twenty first oṣù kejì yìí ló máa bẹ̀rẹ̀ lówùrọ̀ ọ̀sán ìrọ̀lẹ́ àti ìṣòro lójoojúmọ́ títí mọ́jú sátidé ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n ṣùgbọ́n ní wednesday ìjọ bí ni general superintendent pastor S.O. ọ̀làdínlá rẹ̀ CAC lágbàáyé jẹ́jọ́ lọ pàdé ń bẹ̀ ó máa dára fún wa torí Jésù ni Olúwa hello Tekno olóhùn iyọ̀ mo ti rí gbọ́ pé ọ̀pọ̀lọpọ̀ mèremère ló ń bẹ ní ìkáwọ́ rẹ̀ fún ti àyájọ́ olólùfẹ́ ọdún yìí àní mo tún gbọ́ pé Lateef Adédìméjì láìjọ máa wà láwọn ibùdó ìtajà Solar Telecoms fún onírúurú ìfàtòjọjú lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ èyí tó ń ti iléeṣẹ́ Tekno wá. bẹ́ẹ̀ ni olólùfẹ́ mi. tuntun ti dé o. Solar Telecoms tó ń ta ojúlówó ẹ̀rọ ìbánisọ̀rọ̀ pẹ̀lú iléeṣẹ́ Tekno ni yóò máa fún yín ní àǹfààní ìdúnàdúrà tó dára jùlọ lórí àwọn ìbánisọ̀rọ̀ tá a gbé jáde láti iléeṣẹ́ Tekno lórí ìpolongo ìfà ti Show Me Love promo tó ń lọ ó yẹ kẹ́ ẹ ti máa gbọ́. nípa ìkéde ìfàyí ó lè jẹ̀bú television set microwave oven ohun ìdáná onígáàsì washing machine àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìyẹn bí o bá ra èyíkéyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó jẹ́ ti Tecno bẹ̀rẹ̀ láti àsìkò yìí títí di parí oṣù kejì tá a wà yìí Latif Adédìméjì fúnra rẹ̀ yóò máa wà níkàlẹ̀ ní Solat Telecom fún ìyíkoto oríire tó máa gbìnà yá láti kàn sí wọn ẹ pè sórí zero eight zero six seven three seven one six seven seven tàbí zero eight zero two five three three five one six eight àdéhùn àti àjọ àjọsọ wàṣà o. mímí máa mi lù bàdé iṣẹ́ agbára máa ṣe. balógun ló jíjà àti rọ́gùn láì jẹ́bọ. ṣé bàbá àdúrà ak forty seven ṣé wọ́n lù bàdàn. orí òkè ni ó mọ wọ́n pírímọ̀ntì. tó wà lápá rẹ̀ ni gbogbo èèyàn ti máa ní ìbápadì ọlọ́run nínú ayé wòlíì rẹ̀. bẹ́ẹ̀ni àkànṣe ìpàdé àdúrà seventy two hours with God látọjọ́ thursday seventeen friday eighteen àti saturday nineteen february twenty twenty two. àkórí ẹ̀ no more war. jésù fúnra rẹ̀ tó máa fòpin sí gbogbo ogun máa gbẹ̀ bọ̀. ọ̀pọ̀ olórin àmì ló máa pẹ̀lú ìlàjà akébọ̀dé ọlọ́run sọ bẹ́ẹ̀. ní kẹ̀rọ ajé ológo dídé olùṣọlá Asma. Prọfẹ̀ Peter Olúdélé Ọkọ̀lá. Ìṣòro ọjọ́ pípa yẹn máa dání nínú àdúrà. Nígbà tí àṣẹ́bàtánu wòlíì. bàbá àdúrà ak forty seven. tẹ́lẹ̀ bolúlàdé jáde sáyé gbogbo èèyàn. tí bàbá yóò sì máa hámántì. fún gbogbo èèyàn lọ́fẹ̀ẹ́. láti wóró rẹ wọ́kọ̀ èjì òkú. láti bẹ̀ ní kẹ́ẹ̀tì wọ́kọ̀ apátẹ́rẹ́. orí òkè ni ó máa wọ̀. zero eight zero six six four eight one four five five. àkókò tó ayé rẹ fẹ́ sí sẹ́mi ogun. àríkẹ́ ojú rẹ̀ ṣe akọrẹ lọ báyìí. bọ̀dá wà sún ewé fún mi lè oje alọ́jà òya. ee ọjà àyà bíi ti bó o túmọ̀ sí pé ọmọ lo mama atm mọ́sọ̀bù ẹnu. bọ̀dá wà sí ìwé dákun ewu tún ni mama atm pos. mama atm ní gbogbo ntajà tó ní sọ̀bù ń lò báyìí ìwọ wo sadé tó ní sọ̀bù nísàlẹ̀ ọjà lọ́hùn gbogbo gbala ń bára máa ń wo sọ̀bù rẹ̀ tọ́jà rẹ̀ sì ń yan kíákíá torí wípé ń lo mama atm pos èèyàn nìkan kọ́ àwọn ń bára tọ́ba tó ara nǹkan lẹ́yìn dòdò ń sọ̀bù rẹ̀ àtúmọ̀ ara research card eléyìí tó tẹ̀ jáde lórí mama atm pos àwọn àwọn oníbàárà máa ń gbowó lórí mama atm pos machine wọn a tún fi owó sórí ìdìkúdà dstv gotv àti startime lọ́dọ̀ rẹ̀ sọ ti wá mọ ìdí tí sọ́ọ̀bù sadé fi gba ìbúbọ̀ ládùúgbò báyìí tó sì jẹ́ pé kò ṣe mọ́wọ́ ní fún gbogbo oníbàárà rẹ̀ ọ̀jẹ̀ yára tètè lọ gba mama atm pos káwọn oníbàárà rẹ̀ mọ yàn kẹ̀tíkẹ̀tí. ó ní sèwá gba mama atm pos machine. kàn sí mama atm ní nàbà six a ọ̀lànìyàn fagbemi street off mobile bus stop lẹ́gbẹ̀ẹ́ for delivery center ìyàgànkú GRA ìbàdàn nílùú èkó suit eighteen aláùsá shopping mall ìkẹjà o oh eight o oh nine nine five zero zero five five four mama ATM gba owó pẹ̀lú ìrọ̀rùn. ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí àjọ ìbàdàn urban flood management project lórúkọ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ń kéde fún gbogbo àwọn olùgbé awakọ̀ àti èrò ọkọ̀ lágbègbè òpópónà akíwùmí sí ọ̀dẹ́wẹ̀ ń wá nítòsí ilé márùn-ún ìwó road níjọba ìbílẹ̀ ìbàdàn north east pé kò ní sí lílọ bíbọ̀ ọkọ̀ lórí afárá odò gbèrè ní akíwùmí sí ọ̀dẹ́wẹ̀ ń láti ọjọ́ friday ọjọ́ kejìdínlógún oṣù kejì ọdún yìí eléyìí yóò fún kọngilá láàyè láti kọ́ afárá ńlá tuntun sórí odò náà láti rọ́pò èyí tó wà níbẹ̀ lọ́wọ́lọ́wọ́ tí ẹ̀kún omi máa ń forí rẹ̀ ó sì wà nínú àwọn àkànṣe iṣẹ́ fún dídènà ìjàmbá ẹ̀kún omi nílùú ìbàdàn látàrí èyí a ó ti afárá wá pa láti ọjọ́ friday ọjọ́ kejìdínlógún oṣù kejì ọdún yìí iṣẹ́ náà yóò gbà wá tó bí oṣù mẹ́rin bí iṣẹ́ náà bá ti ń lọ àwọn awakọ̀ lè gba òpópónà bishop akinyele lẹ́gbẹ̀ẹ́ ibùdókò ìyànà àgbàlá jábọ̀dé kúmọ́pàyé jáde sí old ife road lọ síbi tí wọ́n bá ń lọ arọ gbogbo olùgbé agbègbè wọ̀nyí àtàwọn tó ń lo àwọn ojú ọ̀nà láti bá wa fọwọ́sowọ́pọ̀ kí iṣẹ́ ìdàgbàsókè yìí lè kẹsẹ̀ járí nítorí àti máyédẹrùn fún kó kábíyèsí babalọ́lá memorial miracle camp kejì ara kejì. ìgbà ní gbogbo ọkùnrin tó ti máa gbàgbára ọ̀tún. main the power of the nation. ṣe ìpinnu ọlọ́run fàyè rẹ bí ọkùnrin. àkókò ìmúṣẹ tó. látọjọ́ wednesday sixteen february friday eighteen. láti máa ti pàṣẹ àwọn wòlíì máa jẹ mọ́ mi. csc president pastor s ọládélé. CAC general evangelist prọfẹtẹ sikaya olúbóyè ọládèjì prọfẹsọ amúlúwalú adámímọ́gò coordinator CAC babalọlá memorial camp pastor friday anderson assistant camp coordinator pẹ̀lú ọgbà wòlíì máa jẹ̀mú súré fún gbogbo èèyàn àwọn olórí ẹ̀mí ìlà ìjà kékeré ọlọ́run sábẹ́ àràbàdà tún olúwa lónìí bí sí anointed glory gbogbo ọkùnrin látọjọ́ wednesday sixteen ní friday eighteenth february la máa ṣílẹ̀ agbára power house orísun CAC níbi tí ọlọ́run ti pè apostol Ayọ̀délé Babalọ́lá wákàtí wákàtí nínú àdúrà yóò máa jọ gbogbo ẹ̀ ní CAC Babalọ́lá Memorial Miracle Camp ìkejì arákejì ìpínlẹ̀ Ọ̀ṣun ìwà lóní testimony wàá gbàdúrà ìròyìn níyàjóyàjó ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ti koro ojú sí dúkìá tí ń bàjẹ́ nípasẹ̀ àárẹ̀ àṣàpàjúdé kọlu òpó iná tìjọba fi owó tabua pèsè sáàrin òpópónà láti àsìkò yìí lọ ìjìyà ń bẹ fún ẹni tí ọwọ́ bá tẹ̀ pé ó kọlu òpó iná lẹ́ńtíríkì street light nítorí èyí wọ́n ti fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alamí síta láti júwe ẹni bá kọlu àwọn òpó iná wọ̀nyí fún jọba ẹ tún lè lo ojú òpó yìí láti ṣàlàyé ìṣòro yòówù tó bá súyọ nípa iná ojú zero seven zero zero four four four nine nine nine nine. ṣé ẹ ti gbọ́dọ̀ yìí tí wọ́n sọ. àti kí lẹ́nu yẹn. ṣé torí pé mo bá yín bò ó dẹ̀ kẹta tí mọ́tò yín ò ná nípa àrédìí òru ọtí àmupara eré àsápajúdé Mr Pentagon sáfìsẹ́ ni kéte ẹni mo bá yín rojọ́ sí. n ó ké síjọba ní ìsìnkọ́ wa mú yín. zero seven zero zero four four four nine nine nine nine. Ah, ìdọ̀bálẹ̀ mi rẹ̀ wò ní ṣe bẹ́ẹ̀ mọ́ o. ìkéde wa láti iléeṣẹ́ ìjọba tó ń rí sí ohun àmúṣagbára àti àlùmọ́nì ilẹ̀ ní ìpínlẹ̀ pe gbogbo ọmọ ọlọ́run sí anes church agbójésù tilẹ̀ ìbàdàn àtàgbègbè rẹ̀ sí ìpàdé olóṣooṣù àpapọ̀ ṣọ̀kan sí anes agbójésù gbogbo ọjọ́ ṣẹ́gun tuesday tó bá gbẹ̀yìn oṣù ló máa ń wáyé every last tuesday of the month ní gbàgede jajure headquarter ọwọ́ adé christian mọ̀lẹ́tì ńlẹ̀ ìbàdàn láago mẹ́ta àrọ̀lẹ́ níbẹ̀ ni dára ẹni mọ̀ ìrẹ́pọ̀ pípé àti ìfikùnlukùn ti máa ń wáyé lórí ọ̀nà àbáyọ àti ìlọsíwájú sí gbogbo ọmọ agbọ́jésù lápapọ̀ ó ṣe pàtàkì fún gbogbo ojúlówó ọmọ agbọ́jésù láti wà níkàlẹ̀ níbi ìpàdé náà ìpàdé tóṣù yìí ti tún last result of this month ẹ mú ìbòmú yín dání bẹ́ẹ̀ bá ti ń bọ̀ láti tún jọ jíròrò lórí bí ìlọsíwájú yóò ṣe bá wa fún àlàyé kíkún ẹ pè zero eight zero five two six zero eight six six nine tàbí zero eight zero three seven zero zero six five zero five ìgbìmọ̀ àpapọ̀ ọmọ agbọ́jésù nìbàdàn ló ń kéde. àgbààgbà mi mo ṣèbàtò. oyè náà kó lè wà odi di kóró oyè náà kó lè wà ó di kóró ẹbí àlì ìwò nílé lóko àti lẹ́yìn odi dúpẹ́ lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ọlọ́lá jùlọ onímọ̀ẹ̀rọ ṣèyí mákindé fún bíbuwọ́lù ìyànsípò ọba moshood ọlálẹ́kan balógun olùbàdàn tuntun fún ilẹ̀ ìbàdàn gbogbo ọmọ àlì ìwò nínú wọn dùn pàápàá fífi ìtàn lọ́lẹ̀ lẹ́yìn àádọ́rin ọdún tí olùbàdàn àkọ́kọ́ láti ìdílé ali ìwó jíjẹ iyùn ọba mẹ̀múdù ẹja lónìbù òkúmádé ali ìwó kìíní ó ní eléyìí ń wáyé gbogbo ẹbí ali ìwó tó gbóríyìn fún ìgbìmọ̀ olúbàdàn ilẹ̀ ìbàdàn fún àtìlẹ́yìn wọn gbogbo ẹbí ali ìwó ń dúpẹ́ lọ́wọ́ ẹgbẹ́ àgbáríjọpọ̀ ọmọ bíbí ilẹ̀ ìbàdàn ccii ilẹ̀ ìbàdàn yóò túbọ̀ gba àlàáfíà ọ̀tun ìlọsíwájú àti ìdàgbàsókè làákò ọba moshood ọlálẹ́kan balógun olùkéde onímọ̀ ẹ̀rọ daoud balógun mọ́gàjí àgbà fún mọ̀lẹ́bí ali ìwó kò sí ní tó dàbí ìfẹ́ ṣá. ní design bricks homes and property àwa náà mọ̀ pé fẹ́lá kò já òfin. la ṣe ṣàgbékalẹ̀ love fiesta promo lásìkò oṣù ìfẹ́ yìí. kẹ́ ẹ̀ lè bá a jàǹfààní thirty percent discount lórí gbogbo estate wọn tó wà níbàdàn abẹ́òkúta ìjẹ̀bú-òde ṣàgámù òṣogbo èkó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kẹ́ ẹ̀ sì má gbàgbé pé fifty percent discount ṣì wà lórí àwọn estate wa tó wà nílùú ọ̀yọ́ aláàfin. lásìkò oṣù ìfẹ́ yìí ra ilẹ̀ plọ̀tì méjì ọkọ ọmọ àfẹ́sọ́nà tàbí olólùfẹ́ rẹ kó o kan kan sí lọ́fẹ̀ẹ́ bábánbárí ibẹ̀ ní ti àkànṣe àpèjẹ dinner for two fún gbogbo olólùfẹ́ tó bá sanwó ilẹ̀ wọn lẹ́ẹ̀kan ṣoṣo. gbogbo oníbàárà tó bá wọ ọ́fíìsì design bricks lóṣù february yìí ni yóò tún gba special package ẹ̀bù valentine tá a ti ṣe lọ́jọ̀ fún yín. ó yá gbéra márosẹ̀ tètè wàrà lẹ̀ rọrùn tó fini lọ́kàn balẹ̀ kàn sí design bricks láwọn ọ́fíìsì wọn tàbí kó o zero nine zero three nine three seven five one one zero. lọ fiesta twenty twenty two with design bricks ó tún ti sẹ̀ ní design bricks àjọṣọ àti àdéhùn bẹ́ẹ̀ o agbábọ́ọ̀lù òjìlénírínwó ni yóò fẹsẹ̀ wọn sẹ̀ four hundred and forty players látògùn ẹgbẹ́ agbábọ́ọ̀lù níjọba ìbílẹ̀ mẹ́wẹ̀ẹ̀wá tó wà lókè ògùn ó yá ta ni yóò gbà fi ẹ̀yẹ yìí Bella Unity Cup season two fi ẹ̀yẹ tí a ṣe àgbékalẹ̀ rẹ̀ fún ìfẹsẹ̀rinlẹ̀ ìṣọ̀kan jákèjádò òkè ògùn látọwọ́ ọ̀nàrẹ́bù ṣínà pẹ́lá tọ̀tẹ̀ yìí máa peléke jù ìpàdé oníròyìn press conference la ó fi bẹ̀rẹ̀ lọ́jọ́ wednesday sixteen february láago mọ́kànlá òwúrọ̀ nínú òkè òtán hall níbi tí gbajúgbajà ògbóǹtarìgì aṣọ́lé ni josù joseph yóò ti yànnàná ọ̀rọ̀ tòun ti àwọn èèkàn kàrìnkàrìn tí wọ́n péjú bèbà síbẹ̀ kó tó wá di pé ìdíje ó gbìnàyà ní twenty seven second february twenty twenty two nílùú Ṣakí Bella unity cup àjọ máa gbà ní. ọba tó ti dé sùn dìde jí ayé mi dìde. gbogbo ọ̀bàdàn dìde lẹ̀. a kì í jẹ́kun àkíwòsàn dáràn. tẹ̀bá ń gbé tí gbogbo èèyàn bá rọ kẹ̀tíkẹ̀tí. látọjọ́ wednesday february sixteen títí dọjọ́ sunday february twenty. ibi ìpàdé àdúrà ní gbogbo wọn rà lọ. ọlọ́run ọlábọ̀dé ọdún ayọ̀ bàbá love asọ̀rọ̀ṣẹ́ lọ́lúwa ló ń paláṣẹ fún. bẹ́ẹ̀ kí gbogbo èèyàn wá pàdé jésù àkìrìṣọ́rẹ́ nínú ìsọjí ọlọ́jọ́ bẹ̀rọ̀. nígbàgbọ́ ọmọ pọ̀ ń bá dàn. gbogbo ogun tó takú tí ò lọ àtàwọn ìṣòro tó fẹ́ sọ di regular customer. máa bọ̀ wá dójú tì wọ́n ní gbangba látọjọ́ wednesday yìí sunday february twenty ní gbogbo ibi tẹ́ ẹ bá ti ń káàbọ̀ síwájú gbẹ̀gẹ́ ọmọ pọ̀ ń bàdàn. aago mẹ́rin ìrọ̀lẹ́ ní ìsọjí ọmọ bẹ̀rẹ̀. ògùn ẹsẹ̀ ìdí ajá. tàǹtàrí kọ́ lórí burúkú ọ̀dọ́ lórí rẹ̀. bí wòlíì obìnrin. màmá olúfúnkẹ́ ọdún ayọ̀ bá ti ń sàsọ tẹ́lẹ̀. bẹ́ẹ̀ bàbá ọlábọ̀dé ọdún ayọ̀ yóò máa sọ kìkì ọ̀rọ̀ àṣẹ. sáyé gbogbo onípojúpọ̀ ẹ káàbọ̀ sí country kitchen ilé oúnjẹ ìgbàlódé tí wọ́n ti ń ta oríṣiríṣi oúnjẹ báwo lẹ ṣe fẹ́ sí bó jẹ́ tilẹ̀ yìí ni àbí tilẹ̀ òkèèrè bíi meat pie burger shawarma donut ice cream àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àjàjà bó jẹ́ oúnjẹ òkèlè lóríṣiríṣi pẹ̀lú àwọn assorted tó jiná dénú ẹja odò panla pọ̀mọ́ tó kàtà sínú bọ̀kọ̀tọ̀ pẹ̀lú ìgbín tó fi mọ́ fried chicken kábàtì ẹ̀wà sọ ti jollof rice fried rice àsáró elédè ẹ̀wà àgọ̀yìn ègbò ẹ̀wò kákadí ẹ̀ka dákẹ́ ni o ní country kitchen àyíká àwọn mọ́ tónítóní dúdú ọ̀yàyà àwọn òṣìṣẹ́ wọn gan yóni láàyè ọ̀tọ̀ àwọn náà ló tún ṣe búrẹ́dì àjẹmára dẹ́ta àmọ̀ sí country bread country kitchen wà ní Modákẹ́kẹ́ Òṣogbo Ìbàdàn Abẹ́òkúta àtàwọn bòmíì kò síbi tẹ́ ẹ dé nínú èyíkéyìí tẹ́ ẹ ní jẹun ayọ̀ àjẹpọ́nu la àwọn tó ti mọ̀ wọ́n tẹ́lẹ̀ gan wọ́n kọ̀ǹfàmù ẹ̀ dé góńgó bẹ́ẹ̀ sì tún fẹ́ kí wọ́n supply yín lóúnjẹ lọ́pọ̀ yanturu ààyè rẹ̀ wà fẹ́kùnrẹ́rẹ́ àlàyé ẹ zero eight zero three four two zero nine one zero six country kitchen ó dùn púpọ̀. èlé ẹ kú àṣeyẹ ọdọọdún ni sápóruwé ọdọọdún lè rù wá wà ọdọọdún labíyáyá sàádọ́ta happy birthday akeem adémọ́lá ìgè ẹ̀sọ́dún ọdún ní ẹ̀túnṣẹ́ mi towó tọmọ tó ń ta ìkú tí ṣe baálé ọ̀rọ̀ gbogbo ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kejì february fifteenth ló ń sọ nípa ọjọ́ bí ògúnnágbòǹgbò eegun ṣoṣo ti parí ike akeem adémọ́lá ìgè aṣíwájú rere tó ń fi gbogbo ògbà lépa bí ó ṣe dáa fáwọn tó wà lẹ́yìn rẹ̀ akeem adémọ́lá ìgè ojúlówó ọmọ ìpínlẹ̀ ọ̀yọ́ ọmọ ìbàdàn tó fẹsẹ̀ méjì méjèèjì tilẹ̀ ẹ kú ayẹyẹ ọjọ́ bí òní o ìgbà ọdún ọdún kan ni. olùkéde ẹnjìnìà musa busari akéré lórúkọ gbogbo ẹgbẹ́ akẹ́kọ̀ọ́jáde ẹ̀ka electrical electronic elect elect the polytechnic ibadan tọdún two thousand and two. congratulations on your birthday today. ìyá ìkókó àmàkù ayọ̀ ọmọ <laughs> lára ọmọ rẹ̀ mọ́ tónítóní báyìí ah, egungun ẹ̀ tún lè ṣe ló ń ta pọ́npọ́n èèyàn jiyàn ẹ̀gbọ́n bá sọ pé àṣẹ̀ṣẹ̀ bí ni kí làṣírí ẹwà rẹ̀. wẹ́rẹ́ ni. wẹ́rẹ́. bẹ́ẹ̀ni wẹ́rẹ́ herbal mixture ìyá ọkọ mi ló júwe ẹ̀ fún mi pé ohun tí àwọn ń lò láti ayébáyé nìyẹn láti ìgbà tí oyún ti dúró sí mi lára báyìí ni mo ti ń lo wẹ́rẹ́ kókólégùn mi lè nínú oyún lọ́jọ́ ìkúnlẹ̀ mi ẹ̀wẹ̀ para lọ́mọ bọ́. àfi kébì náà yára lọ ra wẹ́rẹ́ herbal mixture. káwọn òbejì lè bọ́ sílẹ̀ wẹ́rẹ́. àbí o. <laughs> nínú oyún wẹ́rẹ́ lọ́ọ́ bá mi ṣe ah. mo rù mọ́kúnlẹ̀ Mọ́sọ̀láyọ̀ o. Fẹ́rẹ́ o. Iléeṣẹ́ àjẹmíngba gbogbo ẹ̀yin aláboyún lámọ̀ràn láti máa lo fún antinata. Kẹ́ ẹ máa lo oògùn yín déédéé. Kẹ́ ẹ sì mọ́ gbàgbé wẹ́rẹ́ aba mixture. Wọ́n wà ní ẹ̀yìn Young Adé Motors Ososami Junction Kíadó Ìbàdàn. Tẹlifon zero eight zero twenty six twenty six sixty eight twenty six. Wẹ́rẹ́ ayọ̀ abiamọ gbogbo ọkùnrin ó yá ní csc babalọla memorial miracle camp kejì ara kejì. ẹgbẹ́ ni gbogbo ọkùnrin tó ti máa gbàgbára ọ̀tún. main the power of the nation. ṣe ìpinnu ọlọ́run fàyè rẹ bí ọkùnrin. àkókò ìmúṣẹ tó. látọjọ́ wednesday sixteen february friday eighteen. láti máa ti pàṣẹ àwọn wòlíì máa jẹ̀mú mi. csc president pastor s ọládélé senior evangelist prophet sikaya olúbóyè ọládèjì prophet sam olúwalú adámímọ́gò coordinator cac babalọ́lá memorial camp pastor friday anderson assistant camp coordinator májàmú súré fún gbogbo èèyàn. àwọn olórin ẹ̀mí ìlà ìjà kẹ́tọ́dí ọlọ́run sábẹ́. àràmàdà tún olúwa ló ní bísí. anointed glory. gbogbo ọkùnrin látọjọ́ wednesday sixteen ní friday eighteenth february. yàmá sílẹ̀ agbára power house. orísun csc. níbi tí ọlọ́run ti pè apọ́sítọ́ ayọ̀délé babalọ́lá. wákàtí wákàtí nínú àdúrà yóò máa jọ. gbogbo ẹ̀ ní csc. babalọ́lá rẹ̀ mú rí amírẹ́ tó kà. ìkejì ara kejì ìpínlẹ̀ ọ̀ṣun. ìwà lóní testimony. wàá gbàdúrà ajá balẹ̀ ajá balẹ̀. ajì mi àdúpẹ́ ibo mo dé iná. o ti mọ o tó o ti gbàgbé tán fẹ́ kà ní. ibo mo dé gangan. ìpínlẹ̀ Ọ̀ṣun ló dé. ìpínlẹ̀ Ọ̀ṣun. Eh. bí wàá sì padà lẹ́yìn mi sún jẹ́ n ṣiṣẹ́ torí gbé rán mi. mo ń lọ sí ìpínlẹ̀ Ọ̀ṣun báyìí mo ti wá débẹ̀ báyìí ojú ìwé kẹwàá Vanguard mo wá dé báyìí n tá a tì lọ́rọ̀ òun náà ni ti mínísítà fún ètò abẹ́lé nílẹ̀ wa ọgbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá gbangba gbangba ló ti sọ nígboro ayé nípínlẹ̀ Ọ̀ṣun wípé ìpínyà ti dé sí ìbáṣepọ̀ wọn àti gómìnà Ọ̀ṣun lásìkò yìí Adégbóyèga Oyètọ́lá o Adégbóyèga Oyètọ́lá yìí ló sì tẹsẹ̀ bọ́ bàtà tí Rauf Arẹ́gbẹ́ṣọlá gómìnà àná ìpínlẹ̀ Ọ̀ṣun bọ́lẹ̀ o ló fi wá di pé ìjà ti dé orin ti change nígbàtí Rauf Arẹ́gbẹ́ṣọlá mínísítà fún ètò abẹ́lé ní orílẹ̀-èdè wa nàìjíríà tí ó máa sọ̀rọ̀ ó ní ẹ wo ẹni tí a fi àmì òróró yàn lásìkò yìí tí a fà lọ́wọ́ sókè tí yóò di gómìnà ìpínlẹ̀ ọ̀ṣun nínú ètò òdìbò tá a dì lọ́dún yìí òun náà ni moshood adeoti ẹni tí í ṣe akọ̀wé ìjọba ìpínlẹ̀ ọ̀ṣun ní ìgbà kan ó ń sin ní a padà gbéfe fún ni ó di gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun ó ní ọ́ gbà lọ́wọ́ àwé àwé ọ̀mọ́ lò gbà lọ́wọ́ ẹ̀ Rauf Arẹ́gbẹ́ṣọlá sọ̀rọ̀ ilẹ̀kùn oníṣẹ́ wa rí bí adé dúró yìí ọ̀rọ̀ ti débi olóògùn ti sà ó ní ẹgbẹ́ APC tàsìkò yìí ó ní ó ti padà sọ́wọ́ àwọn onítẹ̀síwájú progressives gangan pọ́nbéré ó ti kú lọ́wọ́ àwọn alálòpatì àwọn onílòkulò bíi omi òjò ètò òdìbò ọjọ́ kẹrìndínlógún oṣù keje July sixteenth governorship election yìí ọmọ wa tá a jẹ́ kó ṣe òǹrè Arẹ́gbẹ́ṣọlá nígbàtí ẹni tí máa ń sọ̀rọ̀ ló kọ ẹ̀ Ṣọlá Fásúre tí ó sọ̀rọ̀ ó ní ìlú ìjẹ̀bú ni ọ̀gá òun ti sọ gudugbe ọ̀rọ̀ kalẹ̀ o ó ní ẹ wò ó lọ́jọ́ kọkàndínlógún oṣù kejì tá a wà yìí tí wọ́n dìbò abẹ́nú primary APC ó ní ẹ máa wo bí tí igi ó wò sí o ọ̀rẹ́ wa ọ̀rọ̀ ètò ìdìbò tí ń bọ̀ lọ́nà ipò gómìnà tí a tún dìbò fún yìí àgbàdo inú ògò ni fún ọ̀rẹ́ wa àwòmọ́jọ ẹnu ẹ̀ ò ní bá kankan wọ́n ní ó sọ̀rọ̀ ó ní ọ̀gẹ̀dẹ̀ wa ló wa kòkó ló wo kòkó aláwèéyè tán lọ̀gẹ̀dẹ̀ wá padà di igi burúkú tí wọ́n ń bẹ́ẹ̀ dànù ó ní lọ́dún twenty oh four ńgbà wá ń jìjàdù bí a ṣe gba ẹ̀tọ́ ìlú tá a gbà bo wa lọ́wọ́ àwọn alágbára tí ń fipá gbà á oníbo làwọn wà bí àwọn la fún ní síbí kí wọ́n jẹun ní ọmú àwa lọ́wọ́ pé a jẹun mọ́ gbogbo àwọn làlúrí àti ìpèníjà lọ́tún lọ́sì táwọn ti forí kó jábìn ọ̀tún àtòsí táwọn ti forí gbé skibọ̀ tí ò lóǹkà táwọn ti forí gbé lórí ọ̀rọ̀ APC àti ipò gómìnà àti ìdàgbàsókè ìpínlẹ̀ Ọ̀ṣun àwọn wa dé wọ́n mọ̀ ti dọ́lọ́run nù abẹ́rẹ́ ìrìn bí wọ́n ṣe ń ṣe bí olódùmarè ni ó ti dọ́lọ́run nù lójú ara rẹ o ẹ jẹ́ kí wọ́n máa wí ìṣó ẹ jẹ́ kó máa lè san apá rẹ̀ ọ̀ wálẹ̀ bí ọ̀pẹ tí náà mú láìpẹ́ yìí wọ́n ní ọ sọ̀rọ̀ o ò ní adé òtí ni o kò sẹ́lòmí o nígbà tí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun gangan lábẹ́ gómìnà Oyètọ́lá tí wọ́n mọ̀ sọ̀rọ̀ ó ní ẹ wò ó àárípa àwọn kànáà kò rí ẹ̀dá kan lábẹ́ ọ̀gá wọn àwọn aráabí kóra wọn wọ̀lú sílùú Òṣogbo lùlù ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n yìnbọn kọsàkọsà tí wọ́n yìnbọn takotako bí ìgbà ogun ọ̀rẹ́ dé àtàwọn àti tọ́ọ̀gì wọn àrí wọn àmọ̀ yín o àmọ̀ yín o àdá yín mọ̀ àmọ́ ẹ fi wọ́n lẹ̀ ọwọ́ òfin ó tó tó wọn láìpẹ́ yìí Arẹ́gbẹ́ṣọlá sọ̀rọ̀ débi pé bí ìlànà yíyọ gómìnà tó ṣe sáà kan tán tó fẹ́ ṣe sáà kejì tí wọn ò jẹ́ kó ṣe bó bá lè mú yes ní èkó kí ló dé tí kò lè mú yes kẹ́nìkan má rò pé òun ti ṣe ẹ sáà kínní sáà kejì jẹ́ automatic kọ̀sọ́tìmátìk o ó ṣeé ṣe àgbọ̀n òun yọ bó ṣe ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ ìkàn happen here English bẹ̀rẹ̀ ìròyìn yẹn wà lójú ìwé kẹwàá Vanguard fún tòórọ́ òní. ọ̀yà alágbo tí òṣèlú gẹ́gẹ́ bó tún ṣe wà níwájú tèmi náà àwọn ẹ̀yà Ìndìgbò wọ́n ti sọ̀rọ̀ láti ẹnu ẹnìkan tó gbẹnu wọn sọ. So èyún olóyè George Obiozor ó ti sọ wípé ibikíbi tí wọ́n bá ju ipò sí lórí ẹni tí yọ̀bọ̀ sí ipò ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà yọ pàrokò ránṣẹ́ fún àwọn ẹ̀yà Ndigbo ni o ẹni tí í ṣe ààrẹ fún ẹgbẹ́ ẹgbẹ́ kan tá a mọ̀ sí Ohanaeze Ndigbo ọ̀jọ̀gbọ́n George Obiozor lánàá òde yìí ni ń ló sọ̀rọ̀ pẹ̀lú ìkìlọ̀ ni wípé abalakabala tó wù kí wọ́n ti fa ààrẹ yọ lórílẹ̀‐èdè nàìjíríà àwọn mọ̀ wípé àròkò ni yọ paránsẹ́ fún àwọn táwọn jẹ́ ìgbò ní orílẹ̀‐èdè nàìjíríà àti yíká orílẹ̀‐èdè àgbáyé wọn ní látàrí eléyìí o tá a bá wá fẹ́ o kí ìrẹ́pọ̀ kó sì máa wà lórílẹ̀‐èdè nàìjíríà kí nàìjíríà ó sì máa jẹ́ nàìjíríà lọ àwọn ọmọ sọ́ni o fún àwọn èèyàn tẹnu wọn tọrọ nídìí òṣèlú lórílẹ̀‐èdè nàìjíríà kí wọ́n yàgò fún jíjarán tàbí kí wọ́n mọ̀ díbọ́n wípé ètò kan ti wà láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ o lórí ipò pínpín láàrin àríwá àti gúúsù orílẹ̀-èdè nàìjíríà wọ́n ní ní àtètèkọ́ṣe lọ̀rọ̀ wà o ọ̀rọ̀ wà pẹ̀lú àwa olóṣèlú wípé bí wọ́n bá jẹ lókè díẹ̀ kí wọ́n sọ̀kalẹ̀ káwa náà jẹ́ mbẹ̀ ni south lọ́kàn nítòótọ́ àmọ́ báwọn èèyàn kan tí wọ́n bá ń jarán o tàbí wọ́n bá ń díbọ́n wípé àwọn ọmọ pé àwọn ètò kan ti wà ńlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ní àjẹpẹ́ ìdààmú dààbò ibi tí òṣèlú tó dé dúró ó ti kọlù wọ́n ni ó la ti mọ̀ wípé kò sí ọ̀rọ̀ tí ń di gbàbí mọ́ gbàbẹ̀ gbàbẹ̀ mọ́ gbàbí lágbo ti òṣèlú torí pé òṣèlú ti yangilé náà ó ti dé ojú ọ̀gbagadè báyìí lórílẹ̀‐èdè nàìjíríà tó sì jẹ́ wípé ẹ wò ó ọjọ́ ọ̀la nàìjíríà ń bẹ látẹ̀lẹ́wọ́ olóṣèlú bí wọ́n bá wò wá ó dúró gẹ́gẹ́ bí àwo tán ganan ni tó bá wà ká jàmọ́lẹ̀ tó bá wà ká sì gbé gẹ́gẹ́ bí nǹkan ẹlẹ́gẹ́ ó ní torí pé ẹ àwọn ọ̀rọ̀ léè tí ó ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí àwọn èèyàn fẹ́ máa pẹ̀ sílẹ̀ báyìí nítorí ìfẹ́kúfẹ́ ọkàn oníkálukú wọn ni òun wá ń rọ̀ wọ́n ni o àwọn tó jẹ́ olóṣèlú pé ẹ má bẹ̀rù o ẹ mọ́ bẹ̀rù ẹ mọ́ sojo ẹ mọ́ sọ wípé kìnnì kan ni kìnnì kan ló ṣe kìnnì kan ẹ wo ẹ̀yà ń gbò iná ní kíní yìí kan ó ní ẹ̀já gbárùkù tí wọ́n ta ní ọmọ wípé apá abìkan ti ń jẹ ju apá abìkan lọ lórílẹ̀‐èdè nàìjíríà nítorí eléyùn ó ní èmi o gẹ́gẹ́ bí ẹnìkan o tí mo sì máa pàdé àlùdé tí òṣèlú mọ̀ ń sọ gẹ́gẹ́ bí ẹ̀yà ìgbò pé kò yẹ o kẹ́nu kan mọ̀ jẹ́ kẹnu kan mọ̀ wò ló kọ gbogbo ẹ̀yà ndí ìgbò ìní èmi óbí ọ̀sọ̀ mo fi ń sọ fún ọ kí wọ́n má gbàgbé o wípé ọ̀rọ̀ ti wà lé àtètè kọ́ ṣe ọ̀rọ̀ sharing formula ìní tí wọ́n sọ nù òwe <laughs> ok ẹ jẹ́ sáré fún yín ní fẹ́rẹ́fẹ́ yìí ká tó tún yọjú ohun tó wà lórí igbá o ṣe é rí lágbo òṣèlú ní ìpínlẹ̀ èkìtì káyọ̀dé fáyemí gómìnà bẹ̀ẹ́ òun náà ni wọ́n pè wá sí orí ẹ̀rọ tẹlifíṣàn láti fọ̀rọ̀ wá lẹ́nu wò wọ́n ní atọ́kùn ètò sọ̀rọ̀ dáàyè kan ó ju ìbéèrè kan gbá gómìnà Káyọ̀dé Fáyẹmí pé yẹ́sà wọ́n là ń gbọ́ fìrìnfìrìnfìrìn pé ẹ̀yin náà fẹ́ dupò ààrẹ lọ́dún 2023 ṣé lóòótọ́ ni àbírọ́ wọ́n ní Fáyẹmí ní hmm, well done ah, ẹ̀yin ń béèrè ìbéèrè láyé o lè get me. o try o try àmọ́ jẹ́ kí n sọ fún ẹ mo sì ń bolúwa sọ̀rọ̀ lórí ọjọ́ iwájú òṣèlú mi mo ń bolúwa fọ̀hùn lọ́wọ́ wọ́n lé lẹ́yìn ní à ṣé bá ẹ̀ ń bolúwa sọ̀rọ̀ ṣé bí à ń gbọ́ kùkù kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ ó ń bọ̀ ó ń bọ̀ káyọ̀dé fáyemí twenty twenty three ẹ fẹ́ dupò ààrẹ ó ní ànímọ̀ ń bolúwa sọ̀rọ̀ lọ́wọ́ ó gbọ́ ni ìròyìn yẹn jù bẹ́ẹ̀ lọ mo kà fẹ́rẹ́fẹ́ mo sọ fún yín ṣe rí nílẹ̀ ìbàdàn tí a ní àhín ìròyìn tún gbé o ó sì ti di gbajúgbajà káàkiri pé lẹ́yìn ọjọ́ méjìléní ogójì tí ààyè olùbàdàn tilẹ̀ ìbàdàn ti ṣòfò gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ gómìnà ṣèyí mákindé ti kéde bàbá lẹ́kàn balógun gẹ́gẹ́ bí olùbàdàn kejìlé ní ogójì forty second olùbàdàn ní ilẹ̀ ìbàdàn wọn ní gómìnà ló kéde ìbuwọ́lù rẹ̀ pé kí bàbá kí wọ́n jókòó sórí àlééfà ìròyìn yẹn pé eh, Ìbàdàn ní bàjẹ́ lágbára lọ́wọ́ Elédùà ojú ìwé kẹjọ ìwé ìròyìn Punch. ajá balẹ̀ ajá balẹ̀ tuntun ti dé o. àdìo gbogbo wa láti mú lẹ́gbẹ́ o kàn kárí bọ́nú ni kí ló ń ṣe ọ́. wò ó mọ̀ tí èèyàn bá láya rere tó múnú èèyàn dùn ó yẹ kéèyàn rò ń pa ẹ̀. àsìkò fà ló ń bọ̀ yìí àmọ́ mo wá ń ro nǹkan tí mo lè fi surprise ẹ̀ ní valentine tó ń bọ̀ yìí. a ah, òótọ́ dẹ̀ lọ̀rọ̀ tó sọ o ó mọ revolution plus tó ń ta ilẹ̀. ọlọ́run ṣe bóyá kí n kúkúrú àtúnyẹ promo lọ́wọ́lọ́wọ́ lásìkò àyájọ́ olólùfẹ́ yìí. pàtíṣẹ́ bẹ̀rẹ̀. má revolution revolution plus property tó ń talẹ̀ lóbó love is promo àwòrán gbélé yìí sẹ́yìn náà bá ti rọ̀kán lára alẹ̀ wa tó wà lẹ́kọ̀ọ́ lábẹ́òkúta ṣìmáwá nìbàdàn àbújá àbí port harcourt ẹ ti láǹfààní sẹ́bùn bíi vouchers tẹ́ fi rajà ẹ̀rọ amómitutù oúnjẹ alẹ́ lẹ́yìn méjì péré pẹ̀lú oorun àsùnmọ́júmọ́ nílé ìtura àwọn ẹ̀bùn àbàǹdẹ̀mí náà tún kúnlẹ̀ fúlẹ̀tọ́jọ́ kẹrìnlélógún oṣù kínní títí zero five three four two four four eight nine. Lee City University. City University, Ibadan, invites applications from suitably qualified candidates into the over 80 undergraduate programs that we run, including medicine, dentistry, and pharmacy, which currently offer a 50% tuition scholarship on a first come, first served basis. Other courses are law, nursing, mechanical engineering, computer and information science, architecture, mass communication and media technology, accounting, and a host of other courses with a minimum UTME score of 140 and five relevant O level credits. Admission into 200 level is available for candidates with direct entry qualifications such as NCE, OND, or equivalent professional qualifications. HND holders may proceed from 300 level. Candidates awaiting result may also apply. For a full list of courses, our affordable tuition fees, and other information, please visit our website lcu.edu.ng. You can also reach our Abuja, Lagos, Enugu, and Port Harcourt liaison offices on 0815 331 8709. Lead City University. Knowledge for self-reliance. kò mà sọ ohun tọ́lọ́run mi kò lè ṣe fẹ́mi ọmọ rẹ̀ o ọlọ́run tí kì í bá tì tó ń gbénu apostle p o fàjẹ́mísìn oṣù nǹkan ti rí ní world healing evangelical church aka prophetic and revival ministry soludo layout alexander odualaro amadak nursery primary school àpáta ìbàdàn ọlọ́run tí kì í bá tì yóò mú ìnira jìnnà sí ilé rẹ yóò lé omi ìpẹ́jù tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ sí sàkáání rẹ ogun ọjọ́ pípẹ́ yóò ṣẹ́ wọlẹ̀ ìdè máa já pàtì this is the promise of the most high god for all the partakers at ọlọ́run tí kì í bá tì program with a theme bread of adversity and water of affliction hot on friday eighteen february. February 2022 at 5 a.m. to 5 p.m. After this program, you will look for that bread of adversity and water of affliction and found them no more. 16 to 17 February 2022 is the workers' seminar between 4 p.m. and 6 p.m. daily. Ministry Evangelist Elijah Akitunde Ọlọ́run sọ Lady Evangelist Kehinde Kọ́kọ́rọ́ Àṣeyọrí. Reverend Emmanuel Oyewole. Reverend S.O. Ilesami and other anointed men of God. Hosts are Pastor Mrs. V.O. Fajemisin and Apostle P.O. Fajemisin. Inú ìpàdé Ọlọ́run tí kì í bá tì. Lógun ti ń fi ayé rẹ̀ ti dàwátì jésù dóde o. àríkẹ́ ojú rẹ̀ ṣe akọrẹ lọ báyìí. bọ̀dá wà sún ewé fún oje alọ́jà òya. ee ọjà àyà bíi ti bó o túmọ̀ sí pé ọmọ lo mama atm mọ́sọ̀bù ẹnu. bọ̀dá wà sí ìwé dákun ewu tún ni mama atm pos. mama atm ní gbogbo ntajà tó ní sọ̀bù ń lò báyìí ìwọ wo sadé tó ní sọ̀bù nísàlẹ̀ ọjà lọ́hùn gbogbo gbala ń bára máa ń wo sọ̀bù rẹ̀ tọ́jà rẹ̀ sì ń yan kíákíá torí wípé ń lo mama atm pos èèyàn nìkan kọ́ àwọn ń bára tó bá tó ara nǹkan lẹ́yìn dòdò sọ̀bù rẹ̀ àtúmọ̀ ara research card mama atm atm pos àwọn oníbàárà máa ń gbowó lórí mama atm pos machine wọn a tún fi owó sórí dekoda dstv gotv àti startime lọ́dọ̀ rẹ̀ sọ ti wá mọ ìdí tí sọ́ọ̀bù sadé fi gba ìbúbọ̀ ládùúgbò báyìí tó sì jẹ́ pé kò sí mọ́wọ́ ní fún gbogbo oníbàárà rẹ̀ ọ̀jẹ̀ yára tètè lọ gba mama atm pos káwọn oníbàárà rẹ̀ mọ yàn kẹ̀tíkẹ̀tí. ó ní sèwá gba mama atm pos machine. kàn mama atm ní nàbà six a ọ̀lànìyàn fagbemi street off mobile bus stop lẹ́gbẹ̀ẹ́ for the center ìyàgànkú GRA ìbàdàn nílùú èkó suit eighteen aláùsá shopping mall ìkẹjà o oh eight o oh nine nine five zero zero five five five four mama atm gba owó pẹ̀lú ìrọ̀rùn. òní ni jésù wá sọ̀rọ̀ ọlọ́run alágbára yóò tún fi títóbi rẹ̀ wọ̀n bíi ti gbani nínú ìsọjí ọlọ́jọ́ mẹ́jọ tó gbóná yọrùkú lálá ti the apostolic church nigeria ìbàdàn èrè àtẹ́pẹpẹ rẹ̀ àkòrí èyí ni títóbi ọlọ́run the greatness of god wò títóbi agbára ọlọ́run tó pa kìnìún lẹ́nu mọ́ níwájú dáníẹ́lì yóò pa kìnìún tó ń dúró amúra máyì lẹ́nu mọ́ nípa títóbi agbára rẹ̀ tó fi pín òkú paníyà yóò pín ọ níyà pẹ̀lú ogun ayé rẹ̀ èhé ẹnìkẹrin nínú iná ìléru yóò tún tú àwọn òǹdè sílẹ̀ nínú ìsọjí ọlọ́jọ́ mẹ́jọ bí àdúrà yóò ti máa rọ̀ bí ọ̀wàrà òjò ní ìgbàgede tsn lálùpọ̀ district center lálùpọ̀ ìbàdàn láti sunday thirteen sí sunday twenty eight february two thousand and twenty two time agogo mẹ́fà ìrọ̀lẹ́ sí mẹ́fà alẹ́ lójoojúmọ́ pastor jfo adéwùmí olùgbàlejò àti ládùkan district pastor onísọjí ni pastor jo fọgbàmígé aka babadu wonder shilo district pastor and ìbàdàn area evangelist pastor zedo odubọsẹ jp ìbàdàn area superintendent and metro chairman pastor dr ef laojide jp lọ́nà territorial chairman and tsmvp ọlọ́run yóò fi títóbi rẹ̀ hàn lórí ayé rẹ̀ jesus is lord. Hey, hey. jí àgbèjìgbẹ yọ ọ fresh fm mọ́mí jí o ayẹyẹ èyí gàlágà ju five in one event ni àwọn jọ ṣe ni. <laughs> gbẹdẹgbẹdẹ obìnrin kan ò ṣerú èyí rí o. yèyí agbẹdẹgbẹ yọmọ mi tí o fresh fẹ. dókítà chief mrs olùtayọ fanitì òkèlọlá jp ló sì ní ẹ nìbàdàn. five in one program ní. ayẹyẹ ọjọ́ ìbí birthday bash lálàkọ́kọ́. book launch lẹ́lẹ́kejì. launching of foundation lẹ́lẹ́kẹta. inauguration cooperative society lẹ́lẹ́kẹrin. award presentation ló ṣẹlẹ̀ karùn-ún. ó máa wáyé lọ́jọ́ saturday march five ọdún yìí. light magic hotel and event center. ọ̀fà kala expressway ti bá garaji ìbàdàn láti ṣe bẹ̀rẹ̀ rẹ̀ lágọ́ mẹ́wàá àárọ̀ dalẹ̀ kẹlẹ́lẹ́. àwọn olórin wa lọ́jọ́ yẹn ni fẹ̀mú lancaster. báyé kọ́rẹ́sì. kukọ́lá gíadé sẹ́gbẹ́lẹ́ jésù. àti kórede daniel. ankara taamu àti pass ní fi sàlá ti wọlé. four thousand naira lọ gba mẹ́rin. èèyàn ọgọ́rùn tó bá kọ́kọ́ ra so gbẹ̀bù tó jọjú. aṣọ ọmọ mi jí o. ti wà ní fresh fm ilé challenge ìbàdàn. a tún lè gbé zero eight zero two three three three one six one eight. gbogbo olókòlókò tó kulujà kẹjà kan máa wà ń bẹ́ẹ̀. dókítà yín ká yẹ fẹ́lẹ́ mọ́ lólùgbàlejò àgbà. àwọn arẹ ti yín o. top of the Yosei government, the Ben Flood Management Project hereby announces to residents, commuters and road users around Akiwumi to Odewenwa Street off Iwurud by Ilemaru area in Ibadan North East Local Government area that there will be diversion of traffic at both areas from Friday, the 18th of February 2022. The diversion is to enable our contractors construct a bigger culvert on the Ogbere River to replace the existing one as part of the ongoing flood risk mitigation project in Ibadan. As a result of this, the existing culvert on the Ogbere River along Akiwumi to Odewenwa Street will be blocked on the 18th of February 2022. The reconstruction work will take about four months. While the work is ongoing, motorists and commuters are to please use Bishop Akinyele Street by Yanagbala bus stop off Iwo Road to Bode Street to link Old Ife Road as alternative routes. We urge all residents, motorists and other road users to cooperate with the workers to ensure a successful and timely execution of this developmental project for the benefit of all. IUFMP say no to flood. ìsáká discipleship ministry ń pè yín síbi ìfilọ́lẹ̀ iṣẹ́ ìránṣẹ́ tí olúwa gbé dìde fún ìran ìkẹyìn yìí láti máa lépa ìjọba ọ̀run àti ṣíṣe iṣẹ́ ìsìn tó pé láàrin ọjọ́ kejìdínlógún sí ogúnjọ́ oṣù kejì ọdún yìí eighteen to twenty eight february twenty twenty two ètò àyẹ̀wò ojúlọ́fẹ̀ẹ́ fún tọmọdé tàgbà láàfin bẹ̀rẹ̀ níbi tí àwọn akọ́ṣẹ́mọṣẹ́ dókítà olóyìnbó tó mọ̀ nípa ojú ó ti wà níkàlẹ̀ àdé free eye screening for adults teenagers and children on friday eighteen february twenty twenty two at ten a.m. gbé ìpèníjà ojú rẹ wá fún àyẹ̀wò lọ́fẹ̀ẹ́ lọ́fẹ̀ẹ́ ọjọ́ sátidé ọjọ́ kọkàndínlógún oṣù kejì ọdún yìí sátidé nineteen february twenty twenty two gangan lè tò ministry inaugural service at ten a.m. thanksgiving service holds on sunday twenty eight february twenty twenty two at ten a.m. the theme is rediscovering the great commission this three one event holds at kilometre one ten opposite olympus club odoona ibadan ministry pastor oyeka godwin pastor dare babalola and other anointed men of god isaka discipleship ministry raising disciples developing leaders ajá balẹ̀ ajá balẹ̀. ọ̀dà ni mo ń gbé kó tó di pé a dìde lórí ètò wa ajá balẹ̀ ṣe rí lórí ẹ̀sùn owó ìtọ́jẹ́ bílíọ̀nù márùn-ún tí wọ́n fi kan ẹni tí í ṣe ọ̀gá àgbà fún àjọ JAMB tẹ́lẹ̀ rí Joint Admissions and Matriculation Board Dìbú Ọ̀jẹ́rìndé wọ́n ní ẹ̀sùn ọ̀hún gẹ́gẹ́ bí bàbá ṣe ń pàrọwà pé kí wọ́n jọ̀ọ́ kí wọ́n ṣeun ní gbanlójò kí n gbọ́ kí wọ́n mọ̀ tú gbogbo àṣírí òun sí ìta gbangba ní orí pé kóhun ojú díẹ̀ lẹ̀ nínú owó tí wọ́n sọ pé wọ́n gbé ẹ̀sùn rẹ̀ kọ́ ńlọ́rùn wọ́n ní eléyìí tí wàá fi hàn wá pé oko ibi tí nàìjíríà ń lọ